وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله سبحانه وتعالى الشيء الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي قال والله سبحانه وتعالى بدي دي يقول ما جاء إكي àti àánú fún gbogbo àgbánláyé kí àsọ́látù náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìnà a púpọ̀ a ọkùnrin wa a obìnrin wa àkí ọmọdé wa àkí àgbàlagbà àkí akọ àkí abo àkí àwọn àlùfáà àti kí àwọn àti àwọn ọmọ tí ó ó dára tó kíra wa pé à ń kíra wa pé a kú ọjọ́ mẹ́ta ayébẹ̀kọ́ ni sọjọ́ pínlẹ̀ Yorùbá tọ́wá ní ẹ kú ọjọ́ mẹ́ta o kí ló wà fi parí ẹ̀ wọ́n ni ọjọ́ kan pẹ̀lú ẹ̀rẹ́ kẹ́yìn náà wà dàbí náà ẹ kú ọjọ́ mẹ́ta o ọjọ́ kan pẹ̀lú ọlọ́pọ̀ ṣáà sí àlékún dáadáa fún wa ọ̀rọ̀ pàtàkì kan tó sì pàtàkì púpọ̀ tá gbọ́dọ̀ má bára wa sọ tá sì gbọ́dọ̀ má gbéyẹ̀wò tí a sì gbọ́dọ̀ fọ̀rọ̀ yẹn lẹ̀ kó kàn ọ̀rà lọ bó ti fẹ́ mọ́ lọ náà torí pé ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn iná ogun tí wọ́n ti dálẹ̀ àti ìpè tí ogun tí wọ́n ti dálẹ̀ ogun kí sì ni ẹ ogun mọ̀ làwá pé bẹ̀rẹ̀ pé ká sì máa fi mọ̀ kájọ máa fi ìmọ̀ náà yẹjú ẹ̀ àmọ́ ó dàbí pé <laughs> sáhà bẹ̀rún ilẹ̀ tí bẹ́ fún máwọn táwọn yìí láti wá bẹ́ lọ sáhà mi àmáwò ní lọ sáhà mi ẹ̀ sáhà bí ta jọ wà yìí náà làwà bí idhnillahi ta'ala ẹ̀ kí ni tí ó mọ jẹ́ àkọlé ọ̀rọ̀ wa òun ni pé ó dàbí ìbéèrè àbí ìbéèrè kan sí wà ǹjẹ́ ní bá kórìíra àwọn ṣíà ìjó ti kórìíra annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀rìkí mọ́ ara fi gíríkà wípé ìjẹ́ ní bá kórìíra àwọn ṣíà àti kórìíra annabi lóòótọ́ ìdúwà sí pé ọ̀rọ̀ ẹnìkan ti wínú ayé ẹ̀kọ́ ni ẹnìkan ti wínú ti naa ti ṣáájú kó tó di pé mo ṣèrìn àjò tọ́lọ̀ kádàrá tọ́lọ̀ sì ṣe ní ọ̀nà kọ́lọ̀ mọ́ṣà gbájọsìn lọ́wọ́ wa kó mọ́ jẹ́ kí àríyá wàlúùjọ wàlúfàkìr wàlúkébù ọlọ́mọdé wọ ṣẹ́nà mọ́ wa lọ́wọ́ ṣáájú ìrìn àjò náà bó yóò kọ̀ láti ní orin ìrìn àjò ó ní ọba irọ́ wa ló bá tó ló bá tó parọ́ yóò náà kalẹ̀ sọ́njọ́ náà lọ́hùn èsì ọ̀rọ̀ kan wá wáyé lálẹ́ ẹni bá rántí dáadáa ń bọ̀ láti lọ ríjọ́ náà ni lálẹ́ ọjọ́ sunday ẹmú dáwọn tó sí ibi kan bẹ̀rún lẹ́wọ́ ọlọ́run kan bá pè mí pé àṣẹ ẹ̀ gbọ́ nǹkan tí kàwú yí tún wí ni àkàwú mi náà ní kàwú mi à ń bọ́ ló ti wí ọ́ ní lọrin ah èmi náà sì à ń bẹ́ ń lọ nílé nìyí bó ni kàwú ti wá wí tí tí ìwà gbọ́ ẹ̀yìn bẹ́ ń tí kàwú wà ẹ̀jẹ̀ ń gbọ́ àwa gbé mi lọ sórí péjì kan tó ń pè ní dẹ́ǹpẹ̀ bàbá èmi náà bá lórí péjì rẹ̀ ẹnu mọ́ tí mo wá bá ń bẹ́ o náà mo kàn rọra sọ̀rọ̀ lé lórí díẹ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni o torí yóò náà bí ibn láì tààlá jẹ́mọ́ à ń ṣe ládéhùn à ń padà bọ̀ wábẹ̀ ọ̀rọ̀ alkawthar àtọ̀rọ̀ àbàtà nábì à ń padà bọ̀ wábẹ̀ torí ọ̀rọ̀ ni ó ti dá nǹkan lẹ̀ sáwọn náà láàrin torí pé ńgbà tí ká wí ọ̀rọ̀ àbàtà nábì kalẹ̀ tá a wá rọra sọ̀rọ̀ kékeré tá a ṣeun ìdààmú bá wọn díẹ̀ èyí olómi òkúta <laughs> olómi òkúta lọ ní ilédèkéte lòun náà ìgbòho sọ̀rọ̀ òun ní kàwé òwọ̀n tako káàdọ́pá nẹ́bí lómi àbàtà tẹ̀sẹ̀ tó ń wínú ó ní tó ń kọ́ bìlíbù ní pé káwùsàrù ni kàwù sọ pé kò tútù mọ́ àbàtà ń wà ní mọ́nìjà ìtẹ́mi ti sọ́nú ọ̀rọ̀ náà lọ tó tún sọ yìí karambà nínú ọ̀fẹ́ dọ́gbọ́n sáásábí ọ̀rọ̀ mi kọ́ wá ríbi lọ ọ̀ríbi lọ àmọ́ ń gbà mo wá wà ní mẹ́kà ẹnìkan wá mẹ́ṣọ̀ mi kò sí ilé ju bí ọ̀sẹ̀ tó lọ lọ́lẹ́ni oníṣẹ́ fídíò iye wọn náà eré tìkéte lòun náà ẹ̀pẹ́ ń bẹ̀ lòun àti ẹ̀ àwa mẹ́ṣọ̀ mi bí fídíò rẹ̀ mo bá jáwọ́ bẹ̀ lẹ́ẹ̀kan náà ìyìn wá lè rí ibi dúró pẹ̀lú gíga àsìkò ti rẹ̀ mí gan mo ṣe àṣà rírì mo wá rí òun wá kọ́ àwọn ìrújú wà ó sì ní ìrújú lọ́wọ́ dáadáa ó dà ó gùrù ju kàwú lọ́bi ká kó ìrìnjọ agídí kàwú ní agídí àti ká fi kòrì sí ìtawà lórí ẹ̀ ká fi jà ní kàwú fi máa ń jànú ẹ̀ṣọ́ ojú kàwú tó nǹkan <laughs> ní kàwú ṣe mọ́ tọ́jú tíra sí abẹ́ tébù gbé tíra gbangba káàdì ẹ̀

àṣé ń bí ọ̀rọ̀ yẹn àṣé nǹkan míì tó tún burú jáì àti bẹ́ẹ̀ kí ni nǹkan míì tó tún burú jáì ọ̀hún ó nígbà bí káwọ́ máa sọ̀rọ̀ pé ìwọ kan tó bá lọ rẹ̀ ní kórìíra ṣíà tó bá ele ti ní kórìíra ṣíà ànábì lọ ń kórìíra mo sì ní la ilaha illallah àkókò tí mo wá rí ọ̀rọ̀ ó wá jẹ́ déédéé gbà tí èmi ti ń palẹ̀ lọ́wọ́ olóòrùn báyìí káàgbogbo

pàláyà lè yẹjú ẹ̀tàn torí pé ń táwọn èèyàn ti ń bẹ̀rù tí kálukú ti ń pariwo pé ibi kàwúmọ̀ ń tì wá lọ ìmọ̀ ń pè wá lọ bí tàṣà yóò mọ̀ ní ó mà fẹ́ wá fi ìjọba ṣe àárín ilẹ̀ nílẹ̀ yorùbá mọ̀ ní ẹmọ̀ ìjọ páwọn èèyàn kan ń sọ àbámúdá àbábámúdá àmọ́ngbà tí gbólóhùn ní ti jáde ẹgbẹ̀ẹ́ àti ibi ọlọ́ rẹ̀ ọ̀rọ̀ ní ti wá gba pé kò ṣe fojú lásán wò mọ́ kò ṣe ṣe kí ni àbá ẹ kò sì ṣe dúró wò ẹ awábẹ́ tú abẹ́ tú ọ̀rọ̀ náà yẹ̀wò lálẹ́ ìpé ǹjẹ́ ìkórìíra àwọn ṣíà lóòótọ́ ǹjẹ́ ìkórìíra ànábì ni ìtàfẹ́ gbé ẹ̀wò náà nù àwọn ará mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá àwọn ọ̀rọ̀ àwọn ṣíà díẹ̀ lálẹ́ yìí insha Allah ta'ala àwọn orú ọ̀rọ̀ kí làwọn ṣíà gan sọ tó amáka tó mọ̀ wá lọ òun ká tó mọ̀ sí ni àbá ká tó mọ̀ lọ òun kí ni kan mo mẹ́ka yanjú ni pé ẹdún ò ẹni bá kórìíra àwọn ṣíà ó ṣe kínú ó kórìíra nẹ́bí ẹ̀dàkùn ó yẹ kí èmi àti yín ó béèrè pé bóò ni tàwọn ṣíà yẹn ti ń jẹ́ lọ́dọ̀ dánú lọ́dọ̀ ànẹ́bí bóò ni tàwọn ṣíà ti jẹ́ lọ́dọ̀ ànẹ́bí sọ ìgbà àtàwọn ọmọ wa kàwọn ṣíà tó máa kàwọn èèyàn kọ̀ọ̀kan ìwọ́n ń ka àwọn ẹni táwọn ṣíà ń ṣiṣẹ́ fún

a lè wọ́n wá tẹ́kìrí jù fún a lè wọ́n gbé wọlé a lè kò kó àmọ́ àbọ̀ wábò ni yóò ti yóò ṣe kún kẹ́kẹ́ láti lé <laughs> káàdì yóò lọ sọ àmọ́ ìmọ̀ sọ pé ẹni bá ń kórìíra ṣí à ó ti ń kórìíra ànábì bóò ní tàwọn ṣí à ṣe ń jẹ́ lọ́dọ̀ lẹ́yìn okó nígbà tó padà sọ ní eh, ẹ sáànàbí ìmọ̀ sárábí ni sáànàbí ìmọ̀ síà ni sáànàbí ọtún ní sáànàbí ìmọ̀ síà ọ̀sì tó ń sọ pé ṣé èèyàn tí ò bá ti pé nígbà tí kórìíra àwọn síà ó ti kórìíra ànábì tó wò láwọn múnu méjèèjì ọdí mùsùlùmí rán ọlọ́run pè wá ó ṣe wá di pé èèyàn bá ti kórìíra síà àti kórìíra ànábì bóò ni tàwọn síà ti ń jẹ́ lọ́dọ̀ ànábì àbáwọn alùbẹ́ẹ̀tì lọ fẹ́ sọ torí èmi máa fẹ́ ṣe ìṣọ́ọ̀bù pẹ̀lú gbàwọ̀ ọ̀rọ̀ ń gbà mí bí àwọn alùbẹ́ẹ̀tì lọ fẹ́ sọ káyẹ̀ tún gbẹ̀yìn náà wọnú ọ̀rọ̀ amóbi ọ̀rọ̀ wá wà rí o ẹwà já mú pé ṣíà náà nítorí pé wọ́n ti ń polówó ṣírísìm ti pẹ́ ọdí ti ń polówó kàṣá yọ ọjọ́ ti gíní ọjọ́ ti pẹ́ pọ̀ káwọ́ láwọn ṣíà náà lọ́fẹ́ sọ pé nígbà ti kórìíra àwọn ṣíà ó ti kórìíra ànábì jẹmọ́ mùsùlùmí àwọn ṣíà ti wí yìí ànábì ó mọ̀ wọ́n wọn mà ànábì Ànábì ò mọ̀ wọ́n ọ̀yíṣẹ́ gíní wọ́n àmà Ànábì Ànábì ò rí wọ́n rí àwọn náà ní Ànábì rí bóò ní tí wọ́n ti wá jẹ́ ní Islam bóò ní tí wọ́n ṣe wá ń jẹ́ nínú ọ̀rọ̀ Ànábì bóò ní tí wọ́n ṣe wá ń dépò pé ẹni bá ti kórìíra wọ́n ti kórìíra Ànábì ọ̀sọ́pọ̀ fẹ́ polówó ọjà fún wa èmi ti sọ fún ọjà rẹ̀ ń dá padà àwọn tán rán láti Iran sọpọ̀ níbi gbé wọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yà abálẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí tí a ń bá lọ yóò ṣe kí ni yóò kàn yín lálẹ́ yìí torí kí gbogbo yìí tí wọ́n ń gbé wọlé tán polówó tán polówó yìí kẹ́ẹ̀sì ń dákẹ́ yìí ọlọ́wọ́ bí ogbó ìjọ ìwé ìdàlùkìyàmọ̀ torí èmi ò mẹni tí ó sọ pé gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá tẹ́ pè láwọn àgbàlagbà àfáà tí wọ́n ti wa náà rí ẹ̀yin náà bọ́ọ̀tẹ̀ sọrú tí wì ká lè mọ̀ pé àṣẹ ń tí irú ìsìláàmù tó ti wà torí bí táàmà pé kí ní ní ti jàrí nílẹ̀ haúsá ọlọ́run sì ti bá ti haúsá tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹn jálùkó bí rẹ̀ ni bó ní tàwọn ṣí àṣẹ ń jẹ́ lọ́dọ̀ ànábì tó fi wọn fi àkọ́kọ́ nù kó wa gbogbo ẹ̀yà kó mọ rókì yìí sọ pé ti kórira àdífì ọ ti kórira yìí mọ́ àṣọ yìí mọ́ ẹni ẹ bá kórìíra àbúbákìrì ó ti kórìíra ànábì èyí nǹkan mọ́ ẹni bá wá ń kórìíra àwọn ṣíà àwọn ṣíà àwọn ṣíà ẹni bá ti wá ń kórìíra wọn wá ń kórìíra ànábì bóò ní tí wọ́n ṣe ń jẹ́ lọ́dọ̀ ànábì tẹ́lòmí ò jẹ́ kwẹ́sàn àkọ́kọ́ kwẹ́sàn ẹlẹ́ẹ̀kejì jàmá mùsùlùmí àtẹ̀yìn àgbààgbà àfáà ilẹ̀ Yorùbá àtẹ̀yìn àfáà lùsùn náà ẹjá tún wá bíra wa lẹ́lẹ́kejì ó ní pé ìgbà kàú bá lè lanu sọ̀rọ̀ tó lè lanu wípé alọ́gọ́rọ̀ àwọn sàábé ò ní ìmánì débi tá ma ṣe radiyallahu anhum fún wọn kàú jẹ́ ká mọ̀ páwọn sàábé ò dìsáàbù àdúà àwọn sàábé ó yọ ìmánì kúrò lára wọn tọ́ ó wá fẹ́ jáwa kúrò lẹ́yìn àwọn sàábé yóò wá mọ tàwá bá wọn afala taqiluna ayyuhan ayyuhan èyàn dákọ̀ jáde mọ́ ronú o èyàn sọ fún wa pé ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ò ní èyàn tó wá sọ̀rọ̀ òun ló wọ́n sọ fún wa pé ìwọ tó bá kórìíra àwọn ṣíà ọtí ń kórìíra ànábì ń já sí pé àtàwọn ṣíà gan wọ́n èyí ti ẹ́ṣẹ́ bí àwọn sàábẹ̀ ànábì aláhàdìkọ́ olè yìí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ló ìtumọ̀ rẹ̀ ló ó lọ sọ́wọ́ ṣíà níwọ́jú bó ipò wo làwọn wà táwọn fi wá ń jẹ ní táàmù sọ pé ẹni bá ti kórìíra wọn ó ti ń kórìíra ànábì ẹmọ mùsùlùmí ẹ dákun àwọn ọ̀rọ̀ wọn yìí kò ní ká lùkù ẹjá kíyèsí ṣárí àníṣẹ́ ilẹ̀ Yorùbá nǹkan míì ti wọlé wọ́n ti ń polówó nǹkan míì fún wa ìwọ ibi tí kálukú bá fẹ́ dúró sí oníkóse kíni onígbó ṣàlàyé rẹ̀ a, ṣàlàyé rẹ̀ kọ́ni kọ́ lè mọ ìbò lọ fẹ́ dúó ìbò lọ fẹ́ wà ìbò ni ta ló fẹ́ tó pẹ̀lú ṣé ìlú wọn náà lè máa tó pẹ̀lú nìsín oníkájọ máa sọ pé tọ ẹ kò sí nǹkan tó ń jẹ́ àwọn sàhábà torí tó kùnú sàhábà àwọn sàhábà wọn tí ẹni ọgọ̀rọ̀ àwọn ṣọ̀hábọ̀ ní imani ó lọ ọgọ̀rọ̀ wọn kèfèrí ni wọ́n nù tọ́rẹ́ tí ó ti ní imani jama lájúmọ̀rọ̀ ni pé ni wọ́n bọ́ bá ti wá jẹ́ kèfèrí ajẹ́pálù kùránì tí ń bẹ lọ́wọ́ wa àwọn talókọ la wọ́n pọ̀ ọ̀gọ̀yà ń túrú ni wọ́n tọ̀tún bá ti wá ní pọ́ gọ́ọ̀rọ̀ àwọn sàábé náà ní mọ́ ni a jẹ́ táwọn díẹ̀ ní wọn ló gba alùkùránì wà nù kárí díẹ̀ ló gbà fún ní mọ́ nínú tí wọ́n náà wá fi rí rẹ̀ pé àwọn tó gbọ́ ló gba alùkùránì wá a ṣe táwọn kèfèrí ti ń bẹnú àwọn tó gba ajẹ́pá alùkùránì ti ń bẹ lọ́wọ́ àwọn àwọn olónínú alùkùránì mọ̀ sí ní ká tó mọ̀ kẹ́bí sínú àwọn tó sì gbà pé ká kẹ́bí sálùkùránì àwọn ṣí àtọ̀wù yìí náà ni sọ ni pé ọbẹ̀ polówó wọn fún wa níṣẹ́ so ọdí ń polówó wọn ti pẹ́ indirectly àmọ́ pẹ̀lú gbólóhùn ilé ìta wa gbọ́ yìí ó ti wá wá direct báwọn ọmọ akẹ́kẹ́ tẹ́lẹ̀ ọ̀n bend your statement ni <laughs> ọ̀n ṣe kí ni ọ̀n bend your statement ṣé ìdíkìlú ibò ló ti wá gan ṣe indirectly or directly ẹwà pé wọ́n láàrẹ gbogbo ẹ̀ la hawla wala quwwata illa billah jàmá ẹ dákun èèyàn kò lè sọ́rọ̀ ẹ̀dí kílé kan mọ́ wa lọ́wọ́ ẹ bá sọ fún mòdírù pé ọ lè sọ́ra rẹ mọ́ dí ìrìgìnà mọ́ wa lọ́wọ́ ọ̀kan lè máa wí tó kàn gbọ́ wà tó wà ní ó sì máa tẹ̀lé ọgọ́ táwọn kan bá ń ṣe àbí àbòjútì ń bẹ́ẹ̀ lẹ́yìn ni pé ah, ẹnu tèmi kọ́ ni wọ́n ti kó gbóngbòbò agbọ́ngbọ́ ọmọ ọ̀lẹ́ ìlàmọ́ ṣe kí ni òun làmọ́ ńlẹ̀ bí mọ́ lẹ́ni tí ó dámọ̀ kankan ńlẹ̀ Yorùbá tó bá ilé ṣọ́kí ní gẹ̀ẹ́rì gbogbo àfáàrẹ̀ ìbò jáde wọ́n kọ́gbọ̀ wọ́n pariwo rẹ̀ wọ́n máa kọ́ ẹni máa lè kọ ìbò kọ ìbò ẹni lè kọ lárúbó kọ lárúbáwá àwọn onímọ̀ adóró mọ̀ sí àwọn ní English ó mọ̀ sí lárúbó mọ̀ sí ànígbà ó àníṣegbà ìyẹn kan sì ń wó ìsìláàmù ló di bímọ alọ́wọ́ báyìí kálukú sì ń ṣe bí ìgbà tó yẹ pé ká bí ìgbà tí nǹkan kò tiẹ̀ approve so èyàn wọ́n ń kọ̀ dẹ́mọ̀ àwọn sọ̀hábà fún wa ọlọ́gọ́rọ̀ àwọn sọ̀hábà wọn ní mẹ́ni erí burúkú number one ọgbọ̀rọ̀ àwọn sọ̀hábà wọn dìsáàbù rọ̀díyà lọ́wọ́ ànú ṣùgbọ́n wọn ṣíà ẹni bá ilé tí ń kórìíra tánu ẹ má kíyèsáàrin yẹn o ẹ má kíyèsáàrin ẹ jẹ́ wá wo àwọn ṣíà àtàwá wíì sọ́tà nẹ́bì gan tí ẹ̀ kọ́kọ́ ni wọ́n fúnra ara wọn ni àbí ọ̀rẹ́ ànẹ́bì àwọn ìyàwó ànẹ́bì lọ́dọ̀ wọn ipò wo ni wọ́n wà ẹni ọlọ́run làwọn ìyàwó ànẹ́bì ni àbí ẹni bú àwọn bí tafẹ́ ọ̀rá yẹnu àwọn sọ̀hábí ànẹ́bì dá ànẹ́bì mọ́ ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ipò wo ni wọ́n gbé wọn sí àwọ̀ àwò pé ṣe bá àwọn eléyìí láwọn mọ̀lìkíyà làwọn ayébẹ̀gọ́ ni tọ̀ Imam Malik alẹ́ rahmatullah àwọn wo ni mọ́mù mọ́lì kí gbà fi mọ́ wọn ìfẹ́ ànábì àwọn wo làágbéfẹ́ wọn lórí tí ó mọ́ tọ́kapa nífẹ̀ẹ́ ànábì àwọn wo ni ìmọ̀ wọn ni ó mọ́ jẹ́pọ̀ ní kórìíra ànábì àwọn òpètọ̀ sọ́rọ̀ mọ́mù mọ́lì kí ni a sì gbọ́dọ̀ mọ́ bí táà ń lọ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì a tó ń bọ́sì bọ́sí àwọn àkọọ́lẹ̀ tí ń bẹ nínú àlùkùránì fún wa ó ní àwọn tàbí lọ ni ẹ jẹ́ lọ́ba wa single aya wa níbi tọ́lọ̀ ti ní àwọn àwọn ṣe à tó fi wá di pé ìkórìíra wọn ti wá di kórìíra ànábì ìfẹ́ wọn máa máa di ìfẹ́ ànábì just single verse challenge ni o gbogbo àwọn máa gbogbo àwọn ìrẹ̀dẹ̀wòrẹ̀ tó máa ń pariwo tẹ̀lé náà gbogbo ìrẹ̀dẹ̀wòrẹ̀ náà káwọn náà jáde ẹ bá wa mú ẹkàn ara fún mi ní ààyà kan tó ti ẹ̀ fi ọlá àwọn sí àárín lẹ̀ kódà kókàn ti ẹ̀ já owó pínyàn ti ẹ̀ wá ń bì kan kódà gbólóhùn wọn ẹ̀ wa mú ààyà kan péré wa hadisi kan ọ̀rọ̀ ìmọ́mù máa ní kíkà pẹ̀rẹ̀ wa ẹlọ́bá mú gbò nǹkan yíwá ní ìjọ mọ̀ júwe fáwọn sí àti ẹ̀lọ́lá ní Islam débi tí wá gbé wọn sípò pé ìmọ̀ ìfẹ́ wọn ò nífẹ́ wọn ò ní kórìíra ànábì àbá táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ nì tán kó jẹ́ táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ nì tán hó pọ̀ táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ tí wọ́n sì ọ̀rá gbọ́ lọ bẹ́ẹ̀ náà ah, ò ní gbọ́ kọ́rọ̀ ni ó sì lọ أبدا معذرة أيها الناس الحمد لله Naam. So táwọn kan bá gbọ́ tí wọ́n sì gbà tó sì wọlé sí wọn lára, tó sì ń gbẹ̀gẹ́ kiri aláwà ní olè gbà láyé. Ṣogbọ́n ní kó ríra, áyà kan gbọdọ̀ wà lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tábà nílẹ̀ mọ́ bẹ́ẹ̀ pé, eh, tọ́ ọba ti gbà, ọba ti lé, eh ti kiri ọ̀rẹ́ ìtàndọ́bìnú. Sọ pé abájọ́ ń sàlẹ̀ sọmọ́ pé ìgbọ́ ọba ilé tí kórìíra nẹ́bì ọdí kórìíra ọlọ́run agbẹ́kọ́ ni tọ́ ọba ilé tí nífẹ̀ẹ́ nẹ́bì ọdí kínú ọdí nífẹ̀ẹ́ ọlọ́run àwa lè bọ́ mú àyà rẹ̀ wá Olúwa sọ fún Al-Qur'an pé kúl in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah Olúwa ní ànẹ́bì kúl sọ fún wọn tàbí ẹ̀tẹ̀lé èmi Muhammad ẹ̀tẹ̀lé ó yẹ irú ayà tó báyìí irú irú narration tó wá báyìí dákun challenge rẹ̀ àti gbogbo àwọn dẹ̀dẹ̀wò rẹ̀ pátápátá ẹ bá wa múrú ẹ̀ wọnú alukur'an àbí inú àdìsí ọ̀rọ̀ ànábì àbí inú ọ̀rọ̀ ìmọ̀ mọ́lìkì tí ó mọ júwe pé ẹ bá ṣáà ti fẹ́ sì sí ànábì hàn ara àwọn ṣíà láti mọ̀ rí àwọn ṣíà wá ní mìíyàr ẹ má gbé tàṣà yóò wọlé fún wa ẹ má gbé orí burúkú wọlé Yorùbá wá fún wa ẹ má gbé ọ̀rọ̀ yín tí ó di àṣàgbákò wájú Ọlọ́run ẹ má gbé wá fún wa ẹ má dorí wa rú ẹ má da ìsìláàmù lẹ Yorùbá rú lẹ́ Haúsá rẹ̀ o zakizaki in tó polówó títí titi tó fi dìdàkudà mọ́jọba lọ́wọ́ kọ́lọ̀ tó lọ́wọ́ bánu o ọlọ́mọdé o lè gbérí mọ́ ṣẹ́gbẹ́ yìí àmìjàbáàrù kàbàrà bóòn náà ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ pẹ́ẹ̀kì sí kíríkì òun náà ọlọ́run eléyìí náà yóò ṣe ní yóò ṣe ní rí gbígbé kíní ìwọlẹ̀ ìbọ́lọ̀ dákùnmọ́sá àrùwá lọ́wọ́lé lórí àwọn sì máa sọ fún ọ ogun tí ń láwọn lè ṣàbòsí kọ́ wá sí kí kọ jẹ́ lọ gbé wọ́n bá rí bí rápálá rápálá tọ jẹ́ lọ gbé láyé aláyọ̀ ní jẹ́ lọ gbé jẹ́ gbé dàlùfẹ́yàmù iye ṣàbòsí kó jẹ́ lọ gbé ebíjà bá rùn bẹ níbi títí rántí ọlọ́wọ́ báyìí nǹkan kan lẹ́jọ́ ń wí kankan lẹ́jọ́ ń sọ àtijọ́ àwọn albáìtù lè tó ní rẹ ìgbà tọ́rọ̀ jà bá rùsẹ̀lẹ̀ àmọ́ tán post àti mọ́ kọ́mẹ́ǹtì wọn ìdáwọn náà sọ níbi ẹ eh, eh, àjáhàn fẹ́ fún jàbárù ní freedom kó náà lè mọ́ sọ tẹnu ẹ̀ a máa rí wọn àrípòsí wọn ìdí bẹ́gbẹ̀ òdún wá rí amọ́ tó sọ́rọ̀ mọ́ ọ̀dọ́jọ̀ bá àrúgbà tó ní pọ́rọ̀ ti yíwọ́ tán ẹyà ṣe kíni ẹyà ṣe mẹ́lọ̀ aláìjẹba tó bẹ́ wọ́n náà kẹ̀tẹ̀ lọ kánù náà ṣe bẹ́ lójú kánù ẹlọ́dọ́ ojú yín kánù sí rẹ̀ ọ̀nà ó dúwó nínú àwọn àgbààgbà bá ilẹ̀ kánù sáà ní ẹ tí ẹ lọ́bẹ̀ náà kọ̀ọ̀kan tí ẹ lọ ti wà sí ẹ̀yìn bá ìtara yìí náà lé pléènì lọ òrùn nínú wàhálà

ẹ wá fẹ́ gbé nǹkan tí ò dá ẹ wá fẹ́ gbé wọlé jọmọ́ mùsùlùmí ẹ wá jẹ́ àti ẹ̀rìn díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ṣíra àtàwọn yìí àwa lè mọ̀ pé ṣégbà àwọn ẹni yìí tó ń sọrú àwọn ọ̀rọ̀ báyìí ṣáwọn làámọ̀ wá gbé sípò pé ìfẹ́ wọn nìfẹ́ ànábì ìkórìíra wọn ni kórìíra ànábì wọ́n pẹ́ nìkan inú àwọn ṣíra àtúnṣe ní aṣáná ahùnmọ́lá apẹ̀lẹ̀ Zaiduddin al ó ní tíra kan tíra yìí à ń pè ní as-siratul mustaqim ila mustahiq الصراط المستقيم الى مستحق التقديم ما لو riwa ti asira àwọn ṣe ani agbako ti Ọlọ́run da ba wọn ma da ba wọn nígbàgbọ́ sáwọn tí ma nbe nnu e inú àwọn àgbààgbà fa shia táwọn náà tá bá dárúkọ ẹ̀ báyìí wọ́n ṣe bí ah sadankata ìgbà tí ń sọ̀rọ̀ isoro pa Hussein ibn Ulwan iyo no wá sọ̀rọ̀ náà ro ni wala to da sabiq ọwá bọ́rọ̀ lọ wá débi ayá tọ́lọ́wọ́ ọba ti ń sọ pé wà ìdí àtàrọ̀ nàbíyù ìlà ba'di àzíwájì yìí hadithan ó wá ní àzíwájì yìí yẹn pé ba'di àzíwájì yìí tọ́lọ́wọ́ ọba ń sọ ní Hafsọ ẹ̀ǹgò wá jẹ́ ya kèfèrí ìjẹ́ kí ló sọ di kèfèrí ó nítorí pé bá aka haza ìyàwó ànábì ó dídánú ó ti di kèfèrí ìyàwó ànábì wo Hafsa onítọ̀ olólọ́wọ́ ọba sì ti sọ nípa àtòun àti sísá rẹ̀ pé in tatuba ilallahi faqad sagat qulubukuma ó ní aizagat pé ẹ̀kọ́ kan yìí ní ti yẹ ó ní wọ zaigul kòfùr kòfùrù sí ni ṣe látara bẹ́ẹ̀ hafsọ tí ń jọ ma umar tí ń jẹ́ yàwó anábuwa muhammad kèfèrí ni àtàràpọ́jẹ́ kèfèrí yóò wọ náà jọ gbé ìdàlùkìyàmà wíwọ náà rẹ̀ jọ gbé ìdàlùkìyàmà yóò ṣe gbére khalidatan mukhallada ìyàwó ànábì ọlọ́mọ náà ni ìyàwó ànábì wọ́n ní kèfèrí ila mustahiq at-taqdim ọkánu amẹ́ta ní Yusuf al-Bahrani lára àwọn ṣíà ni nínú tíra rẹ̀ kan a pè na ṣìhábù sáàkì fi bayani ma'ana annasi nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ pẹ̀yẹ́ lọ́wọ́ Aisha radiyallahu anha ó ní ọ̀rọ̀ Aisha tẹ́ ń sọ yìí annaha murtaddat ba'da mawti sallallahu alaihi wasallam ó ní bá nẹ́bì ṣe ti kú tán báyìí ó náà Aisha náà ti di Islam lẹ́ oníkódà kàmàrtàdà zálika kàmàrtàdà zálika aljammu alghafuru almajzum bi imanihim سارقا كما ارتد ذلك الجم الغفير alìmàjìzúmù bí ìmáni sáàbìkan ó ní jẹ́ sí ọgọ́rọ̀ ya ń túrú nínú àwọn sàábí ànábì tẹ́ẹ̀tì fọ́pọ̀ wípé àwọn ilé ìtì nígbàgbọ́ tẹ́lẹ̀ ó ní ọgọ́rọ̀ wọn náà na padà di tí wọ́n ṣe kèfèrí nígbà Àìṣà náà di kèfèrí Àbùsọ kínàgbé Àìṣà kínàgbé ẹ̀dàkúnkà àwọn ìyàwó ànẹ́bí bá wá ń di kègè rí báyìí ṣérú àwọn yóò láwà gbé máa fi ṣòṣù wọn pé ẹni bá ti wá ń kórìíra wọn ń kórìíra ta ni wọ́n làwọn ṣe jẹ́ sànẹ́bí ìrorí wọn nu ìrorí wọn olèyàn ìkanu wọn náà Muhammad ibn Hussein ìgbà tó mọ̀ sọ̀rọ̀ nùtírà rẹ̀ àwọn tíra ní al-arba'in fi imamati tahirin الأربعين في إمامة الأئمة الطاهرين ومن مما يدل على إمامة أئمتنا الاثنى عشر أن عائشة كافرة مسحقة للنار وهو مستلزم لأحقية مذهبنا وأحقية أئمتنا الاثنى عشر وكل من قال بإمامة الاثنى عشر قال باستحقاقها اللعن والعذاب سبحان الله ó nínú أتوقع إذا tọ́ka ipá wọn الاثنى عشر àwọn ẹ̀yẹn wọ́n gbà páwọn ọmọ ọmọ ànábì méjìlá wọ́n gbà káwọn méjèèjìlá yìí ẹni tí ò tẹ̀lé ìsàfihàn ni wọ́n àwọn ṣíà àtàn nírú gbàgbọ́ yìí àwọn làwọn àfáà mọ́ ń pè ní àlífínà àṣàríyà inú àwọn ìran ṣíà tó burú àwọn náà wà ìgbà tí ó mọ́ sọ̀rọ̀ ó nínú tó ń tọ́ka lórí ìṣà ìjà aṣájú àwọn àdífíráṣà rí àbáwọn wíhun a ní àìṣẹ́ta ó nítorí pé ìyá ńlá wa àìṣà káàfíọ́tún onígbèbèrè mustahiqqatun lin-nar ẹni tó lẹ́tọ̀ọ́ kó wọ iná ni wa huwa mustalzimun ní àhàkíyàtí madhabina ó ní ẹgbẹ́ ń tọ́ka lórí pé mọ́bí àbí àwọn yìí ló tọ́jú sẹ́ wà àhàkíyà ti àìmẹ́tìnà ní ìsìnlẹ̀ àṣàrò ó ti ń tọ́ka pé àwọn olóyè àwọn méjèèjì láì aláwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn sọ ìlú wà kullu man qala bi imamati lisna yashar ó ní gbogbo ẹni tó bá ti lè wá gbà ipe àwọn ìmáàmù méjèèjì láì àwọn náà náà gbọdọ̀ jẹ́ àwọn náà sì lẹni tá a gbọdọ̀ níwọ̀n èsì àṣìṣe ó ní kọ́ làbìsìṣẹ́ káàkiri àláàn wàlmára wàlábà irú ẹniyẹn náà Aisha ẹni tó yẹ Aisha ẹni tó yẹ ká mọ̀ retí pé yóò jí àjọ ìgbéga fìyàmọ̀ ni olùwà foríjì wá pa nàrí jọrọ yóò ọlọ́run dákun foríjì wá pa nàrí jọrọ wọ́n ti wọ́kọ́ sọ̀rọ̀ Hafsa ayé ẹ̀kọ́ wọ́n tí wọ́n sọ̀rọ̀ yánlá wa Aisha obi aláàmìhà wọ́n ní ọmọ náà ni ó sì lẹ́tọ̀ọ́ sí ká mọ́ sí kínú káwọn ọmọ gbé ṣépè láwọn mínú ọwọ́ abàdé lẹ́bù pé nínú táwọn gbà páwọn ó fi mọ́ súnmọ́ lọ subhanallah alhamdulillah la ilaha illallah Allahu akbar la hawla wala quwwata illa billah táwọ́ bá mọ̀ ṣe àzikáàrù tó bẹ gbàlada ọgbọ́ la'anatullahi ala aisha la'anatullahi ala aisha la'anatullahi ala aisha la'anatullahi ala ilaha illallah dákùn foríjì wá pàǹnaré ti rẹ̀ o àṣẹ kó ní burúkú yóò wọ̀ lú wa wá wọ́n ń polówó àwọn eléré ibú yìí fún wa lójú à ń jẹ́ káwọn èèyàn wọ́n pé wọ́n èé ni èèyàn mọ̀ ń polówó débi táwọn wá ní ìkórìíra wọn nìkórìíra nàbì táwọn ti fọ̀tá ọ̀tá ọ̀rẹ́ nínú àwọn sàbí àwọn abọ́ sórí àwọn sàbí ṣẹ́jọ bá àwọn tó lẹ́nu jù ní àwọn sàábí àdẹ́bìdà àwọn alùkọlàfà ọ̀rọ̀ ṣìlú ní sáàtì lọ dáa gbogbo wọn àwọ́kí sí gbẹ́jẹ́ láàrin orí rẹ̀ náà ti gbé èyí dáadáa kọlẹ̀ kan Zainuddin al-Bayadi tó ní tíra as-siratul mustaqim ila mustahiq at-taqdim ó ti ń bọ́rọ̀ bọ̀ ó wá ní wà ní riwaya ó kó dáa nù riwaya kan annahu ay annabi ipe ra annabi a alama hafsa ipe annabi sọ fún hafsa anna abaha wa aba bakr yali yari al'amur ipe bàbá rẹ̀ àtàbú bakri àwọn ni wọ́n padà ma bẹ lórí alamar yìí ọ̀rọ̀ islam fa hafsa ti ila aisha ọlọ́wà lọ rẹ̀ tú àṣírí nì fún aisha ìgbà ta hafsa ta annabi sọ fún ó sọ fún aisha ẹgbẹ́ ọ̀rọ̀ fa hafsa ti ila abiha ó ní aisha náà wá délé ó lọ rẹ̀ sọ fún bàbá tiẹ̀ kárí bàbá rẹ̀ Abubakar sí jẹ́ jẹ́lá ọ̀nà fàáṣà ilá sàíbì ilá Abubakar náà bá tó pè ọ̀rẹ́ rẹ̀ lálọ́rẹ́ rẹ̀ Umar ó bá tó Umar dòkó pé ń gbọ́ ńlá ní bóun bá kú tán èmi àti ẹlókùn tá tó kọ ọba dáwò ọba ká ṣe òní adá nígbò náà ọba pé lè ti gbé ah ewó wá fẹ́

wọ́n lábúbá kiri àti ọmọ àwọn ronú pa ọ̀bẹ poison ọ́nìgbọ̀ sí ọlọ́run wá ó pé ah, àwọn kiri àti tó dípọ̀ ti ní wọ́n joyè tó sọ fún kábúsọ́ Aisha Aisha sọ fún bàbá rẹ̀ àbúbákìrì àbúbákìrì sọ fọ́rẹ̀ rẹ̀ Umar ní bàbá rẹ̀ amọ́torí aburú àtàbò títọ́ bẹ́ẹ̀ ṣe tọ́ ìgbà wọn méjì wá gbọ́dẹ̀ pé àjò àwọn alájò ìlẹ́yìn rẹ̀ di àwọn bá ti ran lọ sọ́run àwọn abẹ́ pọ́ìjì ànábì wọ́n níbi wọ́n ti wọ́n ń gbèrò àti pọ́ìjì ànábì inú ọlọ́run wá sọ fún ànábì ti wo wọ́n bẹ́ pọ́ìjì nìrẹ́ o àmúlábi kọtìlì ìmọ̀ a ní fàhálàfà aláwọ̀ aláwọ̀ aláwọ̀ fàhálà an gẹ́ṣẹ́ wà búra fàmẹ́sẹ̀ owó àtẹ̀mí àtàgbàkiri àtẹ̀mí àti umaru a ní pàọ́ fanazal an yá yà wá ń sọ kalẹ̀ pé ya ayyuwa lẹ́rí na káfàrú láàtẹ̀ ẹ̀tẹ́dìrò lìyàwó ẹ̀yí kẹfẹ́rí ẹ má wulẹ̀ mẹ́sùzì kankan wá mọ́ la ilaha illallah la ilaha àwọn ṣíà àṣíà tó ṣaníà inú jẹ́ àrádákọ̀ àṣírọ́tún mustaqim ilá mustahiq taqdim ṣẹ́rú àwọn eléyìí láwà ní pé àwọn ní ibéyàn bá ilé kórìíra àwọn in kórìíra àwọn tó lè máa fi irú ìròyìn burúkú bá ìròyìn anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọkàtúnù tí àwọn kanáà nígbà tó débi ayé ọ̀rọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó lọ́wọ́ ní innal ladhina kafaru ba'da imanihim thumma zadu kufran ó bá bẹ́ sọ̀rọ̀ nùsíra yìí ó bá ní nazarat fi fulanin wa fulan oníjẹ́ rí ayé yẹn pé dájúdájú àwọn tó gbé wọn ya kèfèrí lẹ́yìn tó ti ní imani wọ́n tún wá lékún ní kèfèrí kèfèrí wọ́n tó wá ju bó ṣe ó wá bù háyà ó ní dágbájá àti lágbájá ọlọ́run ọba ń bá wí ẹ̀jáwọ̀ wá ní lágbájá ó ní Abubakar àti Umaru àti Usman Abubakar Umar Osman ìgbà wọn sọ nǹkan nípa àwọn tàǹtà kọ yóò ámà ló bí nàbí yìí sallallahu alaihi wasallam ó ní lóòótọ́ wọn gbá àwọn gbà fáà nàbí bẹ̀rẹ̀ ayé wọn fi awwalil amr ní bẹ̀rẹ̀ wọn wà káfàrú hìnà àrọ̀bẹ̀tà alẹ́mìlì wíláyà wọ́n ní àmọ́ ìgbà tó di pọ́rọ̀ àjò lórí òjò lórí tó wáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní ya kèfèrí حين قال النبي من كنت مولاه فهذا علي مولاه ó nígbà tá àná ibẹ̀rẹ̀ sí sọ pé ogun ẹni tó bá ti gbà pọ̀ ga òun ni mo jẹ́ àlí náà ti ń jẹ́ ọ̀gá rẹ̀ súnmọ́ àmà ló bì bẹ́ á lè àmìrì mọ́mìnì ó ní wọ́n ń gbàgbọ́ lójú ayé ànábì pẹ́tọ̀ tó bá ti kú tán àlí náà ṣe bẹ́yà fún ثم كفروا لين وواتوا بكفري حين مضى رسول الله إن بعد النبي كتا فلم يقر بالبيعة بيعة تاتي ولا وضع àlíní òjò lórí wọn àbá gba abẹ́rẹ́ àwọn onímọ̀ fún mazadu kúfúrán ọ̀nà wa lékún ní ìyá kẹfẹ́rí ní ákùdí ìmìnbọ̀nbà yá àwùbìlbẹ́ àti láwùn fàáwùlá làmìyàbùkọ̀ mínú mínà ìyìnà ṣe yóò parí ọ̀rọ̀ sínú ó láwọn ẹja wọn kò ṣé kí ni lọ́rẹ́ wọn ní usúlù nìkáàbí ẹ̀dàkùn ọ̀rọ̀ yìí fàháùlà làmìyàbùkọ̀ mínìhùn nínà ìmáni ṣe bá ń wá tú sọ́rọ̀ tí kàrúnà wílẹ̀ yóò bá ipa wọn sàábé yẹn ọgọ́rọ̀ wọn ò ní ìmáni wọ́n láyé sọ wọ́n pé àyọ gbékírà tó ń kàjáde mojúrù gbékírà tó ń kàjáde àwọn nùkú láti yẹ kó wọn jáde járí wọn àwọn tó náwó ọ̀rọ̀ rẹ̀ fàháùlá lámùyẹ́bùkọ̀ mínìhùn nínà ìmáni ṣe nkankan kúmá inú gbàgbọ́ lára wọn ṣẹwárí nkankan kúmá yìí látara bẹ́ẹ̀ àwọn ẹni yìí náà bá a ṣe sọ lẹ́ẹ̀kan nínú tàbí mọ́ ń takọ́rọ̀bà ilallah tàbí mọ́ ń súnmọ́lọ̀ oníkan lábúbákiri ká ṣépè lé Umaru ká ṣépè lé Aisha radiyallahu ta'ala anhum wa ani sahabata ajma'in tíra kan náà bẹ̀rẹ̀ náà tíra wọn ṣíà a ń pè ní arọ́ọ́dọ́ min al-Kafi ẹnìkan ní Abu Abdullah òun ló bẹ́ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ayé al-Qur'an tó lúwa ní Rabbana ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí nígbàtọ́mà àwọn ọmọ nígbàtọ́mà wọná nínú alìjín àwọn tó ẹgbẹ́ nínú àwọn àlìjànú ni wọ́n wọ́n ẹ̀yìn àti inú àwọn èèyàn nàìjẹ́ alùwù máa dáta àkàdámì náà jẹ́ a fi àwọn méjèèjì sábẹ́ ẹsẹ̀ wá nù náà lílẹ̀ kú náà nínú asàlì káwọn méjèèjì lè máa bẹ nísàlẹ̀ sàlẹ̀ náà kọ́ọ̀lá nígbà tó kùnrin burúkú yìí inú tí àrọ́ọ̀dọ̀ nínú wa omar ó ní wà káàdà fúlárùn ṣe ìtọ́ lórúkọ́ ìkánnú wọn ṣe ìtàní burúkú lòun ìjẹ́ta ni yóò ó ọ̀nà Umar ibn al oní Umar ibn al-Khattab àwọn eléyìí ọ̀tá àwọn sàábí ànábì ni wọ́n so ìwọ náà wá di ọkọ́kọ́ ń kọ́ dẹ́mù àwọn sàábí fún wa látọ̀ọ́nú tó ti pẹ́ ó wá di nísìn ó wá di tẹ́ni bá ń kórìíra àwọn ṣíà ń kórìíra ànábì aláàrí ni déwọ̀ ọjọ́ ìkò sí ibi tó fẹ́ gbogbo oṣù tó fẹ́ gbé bí àwọn èèyàn ti ṣe wàhálà lórí ẹ̀ kalẹ̀ ọ̀ ń gbé nígbà ìwọ̀n mọ̀ tẹ́mọ́ sí dáadáa pé bí kí ń lọ ní kí ń polówó rèé ṣùgbọ́n fẹ́ kọ̀ ń dẹ́mọ̀ sọ̀hábà fún wa ọ̀rẹ́ jẹ́ ọkú lẹ́yìn àwọn sàhábà turidu an tansiba al-bayna baynana wa bayna al-ashab ọwọ́ afẹ́ kọ̀ rọ́bà ọmọ wọn àṣí àtúnṣẹ́ní àṣàdínà àhùnmọ̀lá kò sáyè kò kò sì wọlé ibn taymiyyah al-harrani alayhi rahmatullah a ní rìsáàlà kan pa òṣèlú tẹ̀sí ẹ̀ mọ́tọ́ bá ní láǹfààní àti ọkà náà tó lábẹ̀lá ẹ̀lú inú rìsáàlà àwa ń wá àbáwọn èèyàn ṣe máa ń tú àlùkùrá ní tùkùtù àwa lọ náà àwọn ṣíà kan àwọn ṣíà débi sóràtúnlá tàbátì súrà yìí áyà àkọ́kọ́ rẹ̀ pé tàbá tí àdá àbí láàbí wà tàbí ipé ọwọ́ àbú méjèèjì ti bólẹ̀ ọwọ́ rẹ̀ ti pòfo ọwọ́ rẹ̀ ti ròfo ọwọ́ rẹ̀ ti gúnlẹ̀ sí ebúté òfo gbogbo amẹ́ntọ́lọ̀ ń bá wí àdá amẹ́ntọ́lọ̀ ń bá wí ìgbà táwọn sí àódé wọn ni àtàbá tí àdá àbí láàbí pé ọwọ́ méjèèjì tọ́rọ̀ ń wí ọ̀tún àtòsì ní ń wí ẹ̀yà lọ́wọ́ méjì náà ló ní tẹ́lẹ̀ ní ọ̀tún tí wọ́n ń wí àbúbákìrì lọ́tún òsì tí ń wí Umaru ní òsì inna lillahi wa inna ilayhi àṣíyàtú ṣẹ́ni à wọ́n bọ́ sínú alukur'an ayé àtọ́lọ́wọ́ bá mi sọ̀tà nábì musa fún wa inú suratul baqara tó lọ yín lọ́wọ́ ayé amúrukùn máa ń tẹ́sí bá ó bákọ̀rọ̀ olúwa ń pàṣẹ pé ẹ máa lọ rèé pa màálù ìgbà wọn sí àótú wọn ní màálù bẹun ìyá ńlá wa aisha ni nítorí ìzìnà tó dáná rẹ̀ ń jọ sí ọlọ́run ní kí wọ́n lọ ẹlẹ́kọ̀ọ́ wájá bí ra wa pẹ̀lú gbígbàtí ọ̀rọ̀ akéwúdé yìí náà ó yá kórìíra wọn ni àbóyá fẹ́ràn wọn àwọn tí ń sọ ọ̀rọ̀ yìí ó yá mọ gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ ni àbí káàbò láti mọ dénà mọ́ wọn àwọn ṣíà jẹ́gbẹ́ bàbá bí kéèyàn tó ponú wọ́n tó ponú bàbá ní kéèyàn ọgọ́ wọ́n jẹ́ kí ni ọgọ́ Sheikh Islam Taymiyyah al-Harrani nígbà tó bọ́ọ̀rọ̀ níbi kan ní ìfàṣì àwọn gbogbo àwọn fírọ́pù tó ti lọ pátápátá àwọn òrí fíríkọ̀ kan tó ponú tó tó àwọn ṣe àtòṣẹ́ni à wọ́n ponú gan gan dídàn tí láwọn ọ̀rọ̀ tí ó kàn bá lákà ìwé ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu tẹ́ ẹ bá wọn ṣe àríbi tó yẹ ẹ̀hàn náà dé ìgbẹ́ àwọn aṣáájú wọn ìgbẹ́ àwọn àgbààgbà àfà wọn nínú ọ̀nà táwọn fi mọ́ ń jẹ́ ni ọlọ́run ni pé ìgbẹ́ wọn tán ti yà sínú sọ́kèwé wọn wọ́n wà lọ́bẹ̀ wọ́n mọ̀ lọ́rẹ̀ fọwọ́ bù ó ti láwọn àkókò tọmọ sí lọ́dọọdún wọ́n sì mọ̀ fi pa orí wọn wọ́n sì mọ̀ fi pa orí wọn ìtọ́nà àfà ìran ìṣẹ́lá tí mo kà ń jọ́ kan gbá ní àmọ́ lọ́wọ́ sámìlà ń dára ọ̀rọ̀ náà mo rájí bá nínú sábà ìṣirò mi láàájú sunna ti nàbàwíyà tí kì sábà tèmi àtàlà harrad alayhi rahmatullah àmọ́ yìí kí ìrí kà ń bẹ̀ fún ara mi aláwọn ṣe àtò ṣẹni àyẹ́ mọ́tọ́ sí ibi tí wọ́n máa ń bínú àwọn ẹ̀rọ kí ẹbá wọ ọ̀rọ̀ nílẹ̀ kan ẹ̀rí pé wọ́n ṣe bí ìgbà táwọn ń gbèjà àlí àbí pípẹ́ àwọn Abubakar àti Umar Usman wọ́n ti ṣe bẹ́ẹ̀ àlójọ yá àwọn asọ̀kan ló kọ eléyìí Abubakiri <laughs> eléyìí Umar eléyìí Usman Ali a ní èyí tá kọ́ sọ́lá Abubakiri wọ́n wá fi ìyà jẹ́ẹ́jẹ́ ń gbọ́ e, iyí tí ẹran ní o wọ́n bìlíìbù pé báwọn ti ń na kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn na Abubakiri mo sọ ni. Umar ló ń nàkẹ́ sára tó sọ ní ṣàpẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ní kílé ẹkọ́ ṣẹlẹ̀ sóhun báwọn pẹ̀lú ẹkọ́ mọ́ gbádùn ní o àbá ló bá tún kó gíwò yíò náà kíkí yàgí dídí a nígbà wá ṣe gbẹ̀ tán pẹ̀pẹ̀ wa a ti ẹ̀gbọ́ pé ọba kiri àwọn ara wọn náà ni o adọ́lá kìdá Ali Umaru náà ìyẹn náà lè ṣe tún kó ṣàbòsí fún Usman ìyẹn náà lè ṣe tún kó ṣàbòsí fún kí wà ní tàlítọ́ tún wá náà ó ní àkóná lẹ́tọ̀ọ́ sí ó nítọ̀ in tó ń fi fìyà jà ubakiri ni pé khilafa ipò tá nẹ́bí gbélé àlílò yóò gbé fún ó ṣàbòsí olóni fìyà jẹ́ umaru náà abubakiri kò sì fẹ́ kó dá padà fẹ́ni ó lẹ̀tọ́ ló ṣe fìyà jẹ́ osùmánù náà ó yẹ ó dá padà fẹ́ni ó lẹ̀tọ́ ló ṣe fìyà jẹ́ tàbí kọ́ ó ní kílò náà wá ń wò wọ́n wá ń gbàjọba lọ́wọ́ rẹ̀ kò sì sọ́dún ni ló ti wọ́n wá wà bá tó wá ní pé àwọn eléyìí ẹn bá ti ń kó nira wọn èyí ti ń kó nira nẹ́bí kóró báwọn lẹ́nu ẹni tó sọ gbé kò dájú pé sọ̀rọ̀ ni kò dájú pé láká ìyẹn pé dáadáa àdúgbò pé ẹ nímọ̀ nípa àwọn eléyìí àwọn ti sì pé ojú yóò tó tíra náà ojú yóò tó nǹkan ojú tó nǹkan àwọn òpé sábẹ̀ tébù àti ní <laughs> àmì ìpamọ́ òpùrọ́ ní ẹ̀yìn ní ẹ̀yìn dákọ̀ tí wà fún yóò ẹ̀yìn ẹ̀lọ ti wàhálà ní tí ẹ̀ dákọ̀ rẹ̀ àtàtẹ̀ lọ wà láti dákọ̀ rẹ̀ àlọ́wà fún ara wa nígbà tí wá kórìíra àwọn ṣíà ó kórìíra àwọn owó làwọn ṣíà tó bí ti pé òkò yẹn kórìíra mẹ́rin látara wọn ọ̀kanu ẹja wa tún wá gbọ́ ọ̀rọ̀ yìí eléyìí ló wá ní agbára jù eléjẹ́ kí mo gbọ́ àbá ó ní agbára o ó ní agbára o ó ṣe kí ni àbá ó ní agbára o wọ́n pè tíra ọkùnrin kan àṣẹ́yìdù ni'matullahi aljazairi àṣẹ́yìdù ni'matullahi alkini aljazairi ó kọ tíra ní al'anwaru nu'maniya almaba ó wá dé bí kan ó ní fi haqqiyya ti dínil imamiyya olóòmẹ́ fi ìmọ́lẹ̀ kan hàn níbi jáde wọn pé ẹ̀sìn àwọn àlèfinà àṣàríyà ike ẹ̀sìn wọn gangan ní òdodo ó wá ní wàwádìí ohun akhar li hada ó tún bọ́rọ̀ bọ̀ ó ní in another way tó máa kẹ́kọ̀ọ́ káwọ̀ tó fi wú ọ̀rọ̀ yìí ó ní la a'lamu olówó mọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ illa anni ra'aytuhu fi ba'd al-akhbar àbíkó orí ọ̀rọ̀ náà níbi àwọn àkọsílẹ̀ kan wàhásílò ó ní tó sì nínà ní pé anna lamna tẹ́mì ma'ahum ala ilá ó láwọn táwọn jẹ́ ṣíà pẹ̀láwà mùsùlùmí tó kù àwa àtàwọn òjò pàdé lọ́gí ibi ọlọ́nkan náà pé ọlọ́nkan kan náà kọ́ ni àjọ ń sìn ìwọ́n tí wọ́n sọ pé nígbà náà ọmọ ìyá làwọn dání ó lọ́lọ́nkan kan náà kọ́ ni ní ìgbàgbọ́ fún

ó ní wọ́n sì gbà pé wọ̀kọ̀ ní fátúrú bàdọ́rú abubakir wọ́n sì gbà pé kàlífà nẹ́bì yẹn lẹ́yìn ikú rẹ̀ làbúbákìrì orílẹ̀-èdè ti yàtọ̀ nú ó ní wà láàánú lánà kúrú bí hádà rọ́bì ó ní ọlọ́run eléyìí àwọn ògbàrú ẹ̀gbọ́ ọlọ́run tó ṣe pé Muhammad lànàbì rẹ̀ tábù bákìrì wá ń yẹn tábù bákìrì jẹ́ kàlífà rẹ̀ àwọn ògbàgbọ́ bal naqul ó ní táwọn sọ táwọn ní pé inna rabba alladhi khalifatu nabiyyihi abubakar laysa rabbana ó ní ọlọ́run ọba tó rà nábì kan ká nábì yẹn wá ń jẹ́ pé khalifa rẹ̀ ìlà abubakar ọlọ́run yẹn sọ ọlọ́run táwọn o wà láàdáàlìkà nàbí yànà annabi yẹn náà tọ́lọ̀wọ̀ ọba rán yẹn tó wá jẹ́ pàwọ́ bákìrì ní khalifa rẹ̀ kìí ṣe annabi tàwọn léwọnú al'anwar annu'maniyya àwọn ta ní yìí Tẹ́rí pé kìí ṣe àlọ́wù tá agbára àwọn àwọn gbà. Ọ̀kan Kò máa sí ewé, kò máa sí ewé. Ọlọ́run táwà gbàmù, ni wọ́n náà gbàmù. Ọlọ́run gbà ní tó rà nẹ́gbùwà Muhammad. Ọlọ́run tẹ́mi tó pẹ́lẹ́yà ọlọ́run tẹ́mi gbà ní káànábì tó rán tí umaru ń jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn abubakari tí usmanu ń jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn umaru tí ali ń jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn ọlọ́run tẹ́mi gbànú ẹni tí ò bá ti wá gbarú ọlọ́run eléyìí gbọ́ èmi àti òsì lójú ọ̀nà tẹ́nà dákùn ṣẹ́rú ẹni lọ́tún mọ́ wá sọ fún wa pé iwe ẹni lọ́tún alẹ́ ní bá ń kórìíra rẹ̀ ń kórìíra ànábì ẹni tó ti dìnnà ànábì ọ̀rẹ́dì àbí èèyàn máa ń dìnnà yọ̀jú báyìí náà lọ ó ti dì náà ànábì ọ̀rẹ́dì so ẹ wọ ànábì ní ìfáhùn ni ẹ sì wọ ọlọ́run míì fún ìtumọ̀ rẹ̀ nù àwọn ní àwọn eléyìí ẹni bá ń kórìíra wọ́n kórìíra ànábì aláì àṣìṣọ́ ọ̀rọ̀ gbáà àṣìṣọ́ ọ̀rọ̀ gbáà tàwílù kan tó lè fún ọ̀rọ̀ rẹ ní kọ́ ọ̀nà ṣìṣọ́ pé slip of tongue ní pọ̀ dákọ̀ sí àkọwá ní bóyá ń tí mo fẹ́ sọ ni pé àwọn alùlùbẹ́ẹ̀tì wọ́n bá sì wíyùn náà ìgbòdó kọbánu ya mo ti wá fún ọ níwé aṣọ mo fẹ́ dá ọsí fìrì ní o kọba ilé tún lárí wọ̀fẹ́ náà mo gbẹ́kọ̀ tó ní ọkọ̀ sínú ètò akọ̀wọ̀ ọmọ bẹ̀rẹ̀ wọ́kọ̀ sí lẹ́yìn kọ̀yà tí wọ́n ti máa ń dá tẹ́rọ sí dákẹ́ lórí ìtazara tí ò tún dà mọ́jáde ní ìwọ́n máa ń lè kí báwọn sáré àbí òbáwọn sáré lọ dákẹ́ dákẹ́ lóye lẹ́yìn náà táyọ̀ mi lùkìyà mà kò sí defend kò sí defend kò sí defend. tọ́ ìkànnà ọ̀fọ̀ àwọn alimẹ́dìrì sí onáà tí wàkà hakul yakin ẹ máa gbọ́ hakul yakin ìgbà tí mo sọ̀rọ̀ mẹ́ ó ní wa aqidatuna ó ní aqida àtàwà bá jẹ́ ṣíà annana natabarra'u min al-asnam al-arba'a annana natabarra'u min al سامرني أبي بكر وعمر وعثمان ومعاوية أبي بكر wà Umar wà Wa wà Muawiya ẹ lọ rẹ̀ gbọ́wọ́ àti ìkàwú dáadáa inú àwọn mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ẹnìkan péré ní kàwé ìtàsí directly ó ti ta sábò bá kiri ó jára kàwé bá kiri wálẹ̀ yányán fún nǹkan níbẹ̀ pẹ̀lú ànábì nínú gáàrù jabalisáwò ó jára ń Umaru ó lè wá ní pé Umaru ń bọ̀ ṣètáni wá ń ànábì wá ń kọ́ ó gbẹ̀rọ ó jára ń kí Muawiya mo ní Muawiya ò sí inú sàábé mo ní Muawiya ò sí inú sàábé orítọ̀ orí nínú àkídà tàwọn náà wà ní sáàil arba ó láwọn obìnrin mẹ́rin kan àwọn bọ́ pápọ́sẹ̀ lọ́rọ̀ tí wọ́n nánú àkídà tàwọn wà ní jẹ́ ní àtìbà ihìn ó ní gbogbo ẹ̀ tó wá ní tẹ̀ láwọn tá a dákọ̀ yìí àwọn bọ́ pábọ́sẹ̀ kúrò lọ́rọ̀ wọn wà àṣìyá ihìn ó gba àwọn tí máa ń gba ti wọn tá jẹ́jọ wọn tá ń bá wọn ṣe àwọn ta àwọn tó lọ́rọ̀ gbogbo wọn wà annahum sharru khalqillah ala àti táwọn táwọn dárúkọ yìí àwọn ni ẹ̀dá ọlọ́run tó burú lórílẹ̀ wà annahu la yatimmu al-imanu billah àti pé ìgbàgbọ́ ọlọ́run ọba ò lè pé wa rasuli ìnígbàgbọ́sà nẹ́bí ò lè pé wal a'imma ìnígbàgbọ́sà wọn olórí ò lè pé illa ba'da tabarru'i min a'da'ihim àbílẹ́yìn tí ẹ̀bá tó gbọ́ pábọ́ sí pé àwọn ilé òwò yìí lẹ́mọ̀ á sọ fún wa pé ìkórìíra wọn o ní ìkórìíra ànábì mo tún fẹ́ tún ní ẹni tá a máa ń lé ni wọ́n àbẹ́ni a máa ń kórìíra àyíṣà àlàbóyá ájẹ́ káwọn èèyàn ti ẹ̀kọ́ wọlé kí wọ́n sọ àwọn tó ń sọ orú ọ̀rọ̀ báyìí a ṣe ń ṣàárùn èèyàn kálukú náà mọ́ wá sọ pé àwọn tó rí báyìí a máa ń fẹ́ràn wọn ní àbá máa ń kórìíra wọn kàwú tí wá rí táwọn èèyàn ti àwọn èèyàn ti gbàgbọ́ ipa mọ́ ń kórìíra wọn ó wá bẹ́ sẹ́ẹ̀lì wọn ah, ìwọ́n tó bá lọ bá irú mákẹ́tì ní wọ́n bá títí wọ́n bá dédíká lù kùránì tí ń bẹ lọ́wọ́ wa yóò pé wọ́n bá títí wọ́n ní àlígan ló yẹ jẹ́ ànábì kẹsà mẹ́gbà Muhammad wọ́n sọ títí wọ́n gbà pé jìbìrí ìlú sàbòsí ni àlílọ́lọ́wọ́ bá ránṣẹ́ sí Abdullah àwọn ọgbà wọn kiri burúkú ìnà lọ́wọ́ ogun sáàsọ yìí afáàni ọlọ́wọ́ yìí àkùn tẹ́sí wọ́n oríṣiríṣi ìran ni wọ́n wọ́n sì wọ́ọ̀sì jura wọn lọ ìmí tí mi bá gbà nu àwọn mí ò lè gínú wọn nígbà àwọn mí ni wọ́n bá dé tí wọ́n ṣe tàlíhù àlíbi náà bí ìtàlẹ̀ wọ́n padà sọ àlídọ́ lọ́rùn tínú bí àlídá ni yẹ ẹ̀gbọ́n lọ pé náà láàmọ̀ pé ọbẹ̀ àlídú wọ́n lọ pé ìdáná sọ ìbá wọn níbo alọ́lọ́run bá ní ọyọ́ àlídá ní sọ lọ gbẹ́ kòtò ó wá dáná sínú kòtò lóde wọ́n pè mọ́lọ́ ọmọ alọ́lọ́run láàmọ̀ pé ó bá lé wọn mú ó bá láwọn kan mú ó yá ó bá fìyà náà nìjẹ wọn ó bá jú wọn síná nígbà wọ́n jóná sí àbá àwọn èyí tó rí ní ẹ̀ṣẹ́ ìwà tó wá di jẹ́ ìjọ mélòó wá padà wá ní ìfàn àyẹ̀ṣẹ̀ wá gbà pọ́ lọ́wọ́ ọba gan-an ni ọ́nù torí pé ńgbà inú bí ọtán ọwá dáná sun àwọn ẹrú rẹ̀ làbúlábúlà bá ṣe ní pé á ah, kálẹ̀ ni mo wà ń pò ni èmi ò ní dáná sun wọn torí pé ànábì ti sọ́lẹ̀ kó tó lọ pé láàyò àdìbòbè náàrí ìlà rọ́bù náà kẹ́nìkan kan ò gbọ́dọ̀ fìyà náà táwọn ilé ìlàmọ̀ aṣọ pé ẹni bá ti kórìíra wọn jí kórìíra ànábì àwọn ẹni tá gbọ́dọ̀ kórìíra ni wọ́n àwọn ẹni tá gbọ́dọ̀ kórìíra òní ẹwà wo àwọn wo wá ní ìkórìíra wọ́n jẹ́ kórìíra ànábì gan ẹnu mọ́ dáadìlì ọlọ́wọ́n mọ́ ọlọ́run bá kẹ́ mọ́ mọ́lìkì ọlọ́run bá kẹ́ mọ́ mọ́lìkì ìmọ́ mọ́lìkì bẹ́ sọ́rọ̀ pa sọ hábàrí duwárù láàrin ó wá rọ́ yànnábì bọ̀ ó lànnábì jẹ́ wọ́n yẹn يخرج في جوف الليل إلى البقاء فيدعو لهم ويستغفر كالمودع لهم وبذلك أمره الله وأمر النبي صلى الله عليه وسلم بحبهم وموالاتهم ومعادات من عاداهم ما مالكي أني النبي دانوي ọlọ́run ọba kan mọ́ mọ́ fi ṣe ó sì ṣe ní ìkẹ́ fún gbogbo àgbáńláyé ó ní yẹ́kùrùdù fi jọ́ fi lè ó lànàbí yóò máa jáde lọ́gànjọ́ òru ìlàlùbákẹ́ yóò máa lọ sí bàkẹ́ bàkẹ́ ní gbẹlẹ́gbẹ́ mọ́sálásí ànábì ní Màdínà nígbà náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí ànábì sí ìwọ tó bá lọ Màdínà bóyá lọ umrah bóyá lọ fàyẹ́dùrú láhùn yóò wà máa lọ́dẹ̀ sí àdúrà fún wọn bẹ̀ wàyẹ̀ stẹ́kùfìrù yóò máa tọrọ àforíjì máa sọ ààbà kánimú wá dẹ̀ láhùn bí ẹni tí ń dágbére fún wọn wà bí dáníkà amọ́rọ̀hún lọ wọ́n lọ́lọ́wọ́ ó sì pa wà mọ̀rọ̀ nàbí yá bí ọgbìyìn ọlọ́wọ́ bá sì pa nàbí láṣẹ ìkẹ́kà nàbí ó mọ̀ fẹ́ràn wọn wà mú wà láti kó dẹ̀ mọ̀ ṣe mú wà láti wọn kó kó wọn mọ́ra kó gbé wọn gẹ̀gẹ̀ wà mú àdá sí mọ̀ àdáhùn kó sì mọ̀ bá ṣọ̀tá ẹni bá fi ń ṣọ̀tá bọ̀ ṣọ̀hábà وقال أيضا الإمام مالك رحمه الله وتوانسو نبي بومي إذا وي أربان مالكي لو أنه شفاء كالقاضي عياد ọ̀rọ̀ mọ́ mọ́lìkì wà ní pé innama haula أقوام أرادوا القدح في النبي عليه الصلاة والسلام فلم يمكنهم ذلك فقدحوا في أصحابه حتى يقال رجل سوء ولو كان رجلا صالحا لكان أصحابه صالحين wọ́n ní ṣe aláwọ̀ tí bá ti gbọ́ àwọn sọ̀hábá ìnàmà ha ùlá ó láwọn èèyàn tó gbọ́ àwọn sọ̀hábá yìí àkọwàmún ìjọ kan ni wọ́n àrọ́dùlùkọ́díhà fi nàbí yìí wọ́n fẹ́ bẹnu àtẹ́lú ànábì ni alayhi salatu wassalam falamu yumkinuhum dhalik wọ́n ní ìyẹn òwárọ̀ wọn lọ́rùn faqadahu fi ashabi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹlu àtẹ́lú àwọn sábẹ́ ànábì hatta yuqala rajulu sọ́rọ̀ káwọn níbi já ráǹkì àwọn sàábé ànábì wọ́n lè já ráǹkì ànábì àṣí ìkórìíra àwọn sàábé gan ó ní kíni ó ní ìkórìíra ànábì ìmá nífẹ́ àwọn sàábé ó gangan ní ìfẹ́ ànábì ta ló ń ọ̀rọ̀ yìí mọ́ àwọn táwọn àfá ní dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn ṣíà ní àwọn lọ́pọ̀ subhanallah al-azim subhanallah al-azim ah ọlọ́mọdé àṣánú wa bá ìgbà tí kan náà wà bá àdókọ ni a pè ní muhammad sa'id dimashqi ìgbà tí ó sọ̀rọ̀ ó ní wà kún alá hubbin nabi yìí ákífán iyyaka an tara lahu mukhalifa ah, kó ní wà kún alá hubbin nabi yìí ákífán dúó tì tí ànábì kọ gbọ́n nífẹ́ ànábì nínú Iyaka an tara lahu mukhalifa iyyaka an tura lahu mukhalifa ọ ni ń yapa ànábì wà bẹ́ sọ̀rọ̀ ń bò mí ó wá ní ẹjá sọ bá ànábì sí yíò ó ní fi fi fi ó ní ìwò lọ bẹ̀rù ọlọ́run pa àwọn sàábẹ́ ànábí o ṣọ́rí falkhaudu fi him ìmọ̀ bẹnu àtẹ́lù àwọn sàábẹ́ wúwà fi jà náà bí i ànábí lọ bẹnu àtẹ́lù sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhu sahaba wa radiyallahu ta'ala anhu sahaba wa radiyallahu ta'ala anhu ẹ̀dàkùn ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ fura o Eru burúkú tí ò rí bí wọlé sí wa láti front door ẹ má jẹ́ àgbà láyè láti back door torí bẹ́ẹ̀ gba back door wọlé eléyìí táàsì gbọdọ̀ gbá láàyè kó wọlé ó bẹ́ gba back door wọlé nu táàsì gbọdọ̀ sí kí ní àbá àti gbọdọ̀ gbá láàyè kó wọlé kò gbọdọ̀ rí ìdíjòkó kò gbọdọ̀ jẹ́lẹ̀ Yorùbá àti wá nǹkan ti wá rìn káàkiri nǹkan ó ti jà ń lé Haúsá wọ́n ti lé wọlé tàṣá yóò ó jà ní àwùsá wọn lé wọlé wọn lé wọn lé wọlẹ̀ yàtúnṣá ti gbé gẹ̀gẹ̀gẹ̀ ó gbé gbogbogbò ó gbé gàgàgà wọ́n ṣe gbé gbé tó kí ló padà tẹ́lẹ̀ wọ́n ti tọ́jú ọmọ mú balẹ̀ èyí ìjẹ́ gbélé jàbáàrù wẹ́ gbélé ní jọ́ mélòó yìí kí náà ṣe mú náà àwọn ti bá ẹ àwá níbi tí wọ́n gbé wọ̀ máa wá jẹ́ ilẹ̀ ilẹ̀ Yorùbá ti wá ẹ máa járántà mẹ́bí ẹ máa járántà àwọn sọ̀hábà torí gbólóhùn pé ànábì ò ní mú jíza àyàfà lùkùránì náà ọ̀rọ̀ ńlá kan náà ọ̀rọ̀ ni ìjáráǹkì ànábì tó tó láyé òsì kọ́lá ànábì ò ní mú ọwọ́ bẹ́ẹ̀ sọ ànábì di mùjárọ̀dì ìsáàni bí tiwa náà kò wá ní mú jíza kọjá lùkùrán subhanallah àwọn àfáàlẹ̀ Yorùbá sì gbọ́ wọ́n ṣe gíní àdákẹ́ ànábì kan lógún sẹ́mọ̀ lọ àwọn àfáà gbọ́ ńlẹ̀ Yorùbá wọ́n ṣe gínú wọ́n sì dákẹ́ wọ́n sì dákẹ́ wọ́n dábàá pé nǹkan kò tí ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́mọ̀sánú wa o àwọn tíra táwọn àgbààgbà fáwọn ilẹ̀ Yorùbá sì fi ń já àfà ẹ bá padà sínú àwọn tíra wọn sọ ọmọ ìmọ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lẹ̀ ìmọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé ẹwà máa bá pé àwọn ọ̀rọ̀ ń gan gbogbo àwọn àkọ́kọ́ àfà ilẹ̀ Yorùbá yìí àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nù sọ pé ọ̀gá tẹ̀sírí ilẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá tẹ̀sírí ilẹ̀ Yorùbá ó ní tẹ̀sírí ìjàlá lẹ́yìn tẹ̀sírí kíni ọ̀gá ipé èyàn rẹ̀ jẹ́ àgbà àfáà nílẹ̀ Yorùbá ìjọba ilé ní tíra ìnáwọ̀ gan àgbà àfáà ni ọ́ ṣe wà límì alẹ́ rahmatullah ọlọ́pọ̀ta bá kẹ́ ṣe wà límì wọ́n ní ṣe wà límì ńgbà tí wọ́n kọ́kọ́ dé lọ́rin tẹ́nu tí lọ́rin rí gbà fún wọn ó ní pé tẹ̀sírù jẹ̀lálẹ́ nìyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn èèyàn rí àbọ̀ ní ń bẹ lọ́wọ́ wọn a máa ń gbọ́tàn dáadáa ó tún wá tún gbọ́lé nìyí náà wọ́n máa ń sọ pé ṣé alimi ló wá dé náà wá gbé odidi jàlá lẹ́yìn wá ní gbogbo àfáà lẹ́yìn ṣe wá pé a eléyìí alimu lélẹ́yìí tó fi wá di ṣe ikú alimi láti ní gèrí alimi Ìlọrin níṣẹ́ alimi jẹ́ di àgbàfà ẹwà ìjọ náà lọ́n tí ẹ lọ rẹ̀ gbogbo àwọn nǹkan tí ń dá wàhálà alẹ́ tá àyànjú ńlẹ̀ Yorùbá tá àríyànjú yìí ẹ lọ wo kí ní bẹ́ẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ wo àwọn ẹ̀rí wo àwọn nǹkan wo ni wọ́n fi lọ́lẹ̀ mẹ́ ẹ lọ wo áyà kí lórúkọ ẹ̀ ńlá tẹ́ ń Allah ayúbẹ̀kọ́ ni nígbà táwọn kèfè nílé ànábì jáde ẹlọ rẹ̀ wo pé bóò náà ṣe ṣàlàyé àwọn wo ní bẹ pẹ̀lú ànábì kò tó ta ní bẹ pẹ̀lú ẹ̀ ta ni wọ́n pè nínú jàfíìsì alẹ́yìn abúbákìrì náà pè abúbákìrì ni subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla tansilul jalalaini inti membe ni muhammadin sallallahu alaihi wasallam ma je tunu èyàn bá dìde ó sì kọ̀ndẹ́mù gbogbo ẹ̀ ìdáwọn àgbààgbà bá lẹ́yìn bá ti Ah, ẹ dákun gbogbo ẹ̀yàn àgbàlagbà bá ń lọ ní ọlọ́run bá ti ara mú yóò ẹ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ti ní agbára bá ibi ìsìláàmù ilẹ̀ Yorùbá ń lọ ó ti da ìbúra o ibi wọ́n sì fẹ́ mọ rùwá lọ nínú ìsìláàmù ilẹ̀ Yorùbá ó ti da ká mọ́ kíyèsí o ó bá kí ni àbá ó ti da kíyèsí o tó wà tọ́rọ̀ bá ti ń dé lẹ́wù pé tọba ilé kórìíra ṣíà ọtí ń kórìíra nẹ́bì nǹkan míì ti wọlé wallahi alazim ọlọ́dàkùn mẹ́jẹ asorí ibú ọlọ́mọ́jẹ kí eh, islam tí ti ń bẹ lára wa ọlọ́dàkùn mẹ́jẹ ó bàjẹ́ máa lọ́wọ́ eh, àwọn abẹ̀rẹ̀ Allah subhanahu wa ọlọ́kó ṣàlékún ìmọ̀ fún wa ọlọ́kó ṣàlékún ìdúró dédé fún wa ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yìí kàn wá púpọ̀ kí lú mi tó ṣe gíní kó tó kàn wá fìtínà lú mi kó tó dà wá láàmú fìtínà tí ń bẹ lù wá àwọn kan ṣe gínú mo wá ní mo fẹ́ gba kọ́ ah, o'clock ẹja agba kọlù méjì mẹ́ta ẹgbẹ́káwọn èèyàn wá sọ fún wa pé àwọn ẹni tó rí bá ti sọ̀rọ̀ wọn yìí ṣé ẹni táà mọ́ kórìíra ni wọ́n ni àbẹ́ni táà mọ́ nífẹ̀ẹ́ tó sórí ìyáyí Ìṣẹ́jìra, ẹ̀hàn, ẹ̀dà fún mẹ́yàn.

أبي سرودة نعم بسم الله مرحبا اه ابو رجاء جزاكم الله خيرا بارك الله اهلا وبعطينا بما جزاكم الله خيرا كري كري وانت كري ايوه كيف Allah tú Akbar. Mo lè jẹ́ nìyẹn. Ó hmm. gbọ́ ẹni kẹ́sí bá tó nífẹ̀ẹ́ àwọn sáré. Ìgbà ẹni kẹ́sí kò sí ìtàn abẹ́ ó di dandan kókó rẹ̀ àwọn hmm. sí á. Ó tẹ̀ ìyàgbọ̀dé àgbòjáde. Ó hmm. gbọ́ ẹni kẹ́ni tó bá Akbar. Hmm. Iṣẹ́ àwọn jàlà ó mọ̀ ṣe. Hmm. Iṣẹ́ àlà ó dìbò fún jàlà wá nífẹ̀ẹ́. Àti àkúlẹ̀ àwọn tàbínà ó nífẹ̀ẹ́. Naam, alhamdulillah. Ní ti wà tàbínà ó nífẹ̀ẹ́ tó bá ti ní Àlẹ́bí náà sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n bàbá gẹ̀gẹ̀ ẹ̀wù rẹ̀, ìṣòro tó dààmú rẹ̀, wọ́n ti kó tàjẹ̀lẹ̀ ọlọ́pàá àgbà tó tàjẹ̀ bẹ́ẹ̀. Àmín wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Àdúgbò lọ́dọ̀ lọ, ṣẹ́rí pé ọ̀rọ̀ ti ń yé báyìí. Ẹgbẹ́ kọ́ ìdàràbá fún wa o. Gbogbo ẹni bá ti ń níbi àwọn sàábé yóò kórìíra àwọn. Gbogbo ẹni bá ti ń kórìíra àwọn ṣíà yóò níbi àwọn ẹni bá ti wá nífẹ̀ẹ́ àwọn ṣíà yóò kórìíra àwọn ẹmọ kí èsì o ẹni pé èyí bá ti sọpọ̀ ọ̀tàdé ọ̀gọ̀rọ̀ wọn ò ní mẹ́ni ó ti ń jẹ sọ́dọ̀ àwọn ẹmọ kí èsì ẹmọ kí èsì náà Àwọn alékùn. Alékùn sálàmù rahmatullah. Náà, Suleiman lẹ́tọ̀ láti wọrí. Marhaban. Yes, ẹjọ́ question tí mo fẹ́ tẹ bá ń bèrè lọ́wọ́ fífún ìlú pé látọ̀ wọn ṣáájú tí wọ́n ń já wọn já ibo làwọn ṣíà ìwà níbo ń jọ náà. Ìyí ìwọ́n wá kọ̀ dé mọ̀ wọ́n dé ní ìbò ni wọ́n wà nígbà yẹn. Ṣé hmm. wọ́n tàbí bá dà? Ìbò hmm. làwọn wà nígbà yẹn. Ṣé wá ti lè ṣe náà tàbí ṣe? Aláhàkùn.

ẹmọ́ mùsùlùmí aláwọn tá gbọ́rọ̀ wọn yìí ẹni a máa ń fẹ́ ni wọ́n ní abẹ́ni a máa ń kórìíra Wàríkúmù sàlám rahmatullah. Ní ìbọn ọlọ́gbà ájì tẹ̀sí ní bàtàkì. Ó múra mo jùlọ sí ìkọ́lọ̀ gbogbo àìṣà àgbà. Ó Okay. Wani shafi baka in kunta min hummafi تحب الصحابة والمصطفى الله الله تبان بيننا الأمة النبي لما نفى الصحابة ẹn tí ó bá ti sí bẹ̀ lọ ní ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ sọ̀hábà ṣíyà nìkan nífẹ̀ẹ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ṣíyà sọ̀hábà làwọn nífẹ̀ẹ́ bá ti nífẹ̀ẹ́ sọ̀hábà ẹ̀lẹ́yìn fún ma nífẹ̀ẹ́ النبي صلى الله عليه وسلم جزاكم الله خير بارك الله فيكم ọlọ́wọ́ bá fẹ́ lẹ́sùn lórí àwọn tàbí ẹmọ gbọ́nà nù ẹ àmẹ́kẹ́ ṣe àwọn ẹni tàà ń wíwọ̀n wọ̀nyí pẹ̀lú tá a gbọ́ yìí a máa ń fẹ́ràn wọn ni àbíkíní àbíkákórìíra wọn tọ́ àwọn ṣí àlámọ̀ fi wọn ìfẹ́ ànábì ni àbáwọn gan láti àfihàn amẹ́rí náà pẹ̀lú àwọn kan yìí náà ipa wọn ṣe à sáwọn ẹni lè unite pẹ̀lú sáwọn kí ni o sáwọn tó possible ká unite pẹ̀lú sáwọn ni wọ́n Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. tó gbẹ̀ náà. Ọlọ́run ok sáré pé ẹ̀yìn náà rántí àwọn ìgbà díẹ̀ ok ẹ̀dì pé yìí ó ní àwọn àfojúsùn tó lágbára àwa náà làwa náà wà ní rílẹ̀ sáré dúró hmm. torí pé bí àwọn ètò tán gbé kalẹ̀ fún hmm. ó fẹ́ máa rìn ṣùgbọ́n kò tí ní àwọn àsọmọgbè tó pọ̀ ní hmm. òdìdẹ kí ni ẹ múlẹ̀ tó Àwọn náà gbọ́rọ̀ dákẹ́. Bẹ́ẹ̀ ni àwọn àpá àtúnmọ́ tó náà bá ní ká máa lọ hmm. Ká tó ká tó rí. Hmm. Gẹ́gẹ́ bí àmù ni a máa pọ́ káàkiri. Hmm. So, péréte nínú àwọn èèyàn ló lè ká tíra. Péréte nínú àwọn èèyàn ló lè bágbọ́ yìí. Mo látàrí pé àwọn àpá àtúnmọ́ káwọn náà má dákẹ́. Bẹ́ẹ̀ náà ṣe ọlọ́run Àmín. Ẹjọ́ hmm. ẹ̀rọ àwọn àfojúkùn ẹ̀ pọ̀, hmm. wọ́n lẹ́tẹ̀ mẹ́ bọ̀ lápò ní. Ọlọ́ọ̀bà àdìkẹ́ lápò agé ìyàpá àníṣà lè unite pẹ̀lú àbí ká gbàgbé unity káṣe kí ni o tó bá ilé ìrọ́pọ̀ lóhun táwọn agbàgbọ́ ogọ́ ní kí ni àwọn ọ̀rọ̀ ìwọ́ náà tàbí ọpọlọ because àwọn ògbọ́ lóhun káàmì ìwọ̀n mọ̀ jẹ́ ànábì rẹ̀ wọn àdẹ gbọ́ lóhun tí Abubakar jẹ́ kàlíbà fún ànábì yẹn ọlọ́hun táwọn á sì dànù ọlọ́run táwọn gbà àmọ́rù táwọn gbà òun lẹ́yìn tánàbùwà Muhammad jẹ́ ànábì rẹ̀ tí Abubakar sì jẹ́ kàlíbà fún ànábì yẹn àwọn ọ̀gọ́dá ìtàn àgbànú ìjẹ́dẹ̀ ọgbọ́n mọ́dà arúgbà lójú náà wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan Amin, ẹ ṣe sá. Amin, amin, amin, jazakumullahu. Ẹni ìpìlẹ̀ àwọn bọ́ ní káwà fẹ́ra àwọn ṣíyà ẹni ìpìlẹ̀ wọn. Àwọn sàábí náà lágbọ́dọ̀ mọ̀ fẹ́ra àwọn olóbẹ̀ṣẹ̀ àwọn alhamdulillah ẹgbẹ́ mo tó wá ní kọlùmílẹ̀ kékeré kan báwọn hmm. ará sọ pé oṣooṣù bá ń kọ fún ìgbẹ́ ìgbìyàn gbẹ́ǹdẹ́ ká mọ ilé ìletọ̀ ilé ìletọ̀ hmm. àwọn olóṣèlú àti àwọn ṣe kí wọ́n máa gbọ́ hmm. tí wọ́n bá lè ṣe ìwé ní ìṣòwò dákẹ́ kí wọ́n máa kẹ̀kẹ́ ìròyìn ẹ̀yìn náà ṣe lórí pé iṣẹ́ ńlá ni dókítà olóògbé tó lè ṣe tí gbà Ẹ ti lọ, ok, ẹ máa lọ gbọ́mi lórí program padà. Ṣe rí àwọn onísúnnà tí wọ́n bá ń kọ oríṣiríṣi. Ẹ má jẹ́ ká ní kán lọ dákẹ́. Torí báwa tá à ń ṣe yìí náà, àánú ò pé, ara ń pè ní àbá. A pé, àánú àlìláì kamal. Ó lọ àmọ́ láwọn àwọn àṣìṣe àwọn àṣìṣọ́ àwọn àṣejù àwọn àṣe ètò ọ̀rọ̀ ìta bá yú àwọn tó bá ń kọ nǹkan òwe pé tó dáńgbà ní onígbó tó bá kàn lè ọra sọ privately but tó bá fi ìpáwọn bẹ́ẹ̀ sọ gbangba náà kò burú jù so ẹ̀kẹ́kẹ́ fìbẹ̀rù ọlọ́run kọ́jẹ́ kí ni wọ́n fi sọ tí wọ́n bá sọ ìdí ìtawà náà bá rí kí ákàn ọ̀rọ̀ àṣàlàyé pé ẹ̀rẹ̀ tí wá ro ọ̀rọ̀ yìí báyìí ni báyìí ni ọ̀rọ̀ yìí dẹ̀ tí wá lọ báyìí ló gbà onítawà náà fi wó re bóyá ó lè jẹ́ ká máa

ṣàgbọ̀rọ̀ mọ́ra ọ̀gán tí ó mọ́ sọ̀rọ̀ ẹ̀yẹ́ kan sọ tábà sọ okùn pé á ah, kan wà níyàn wọn kan bẹ̀rù ọlọ́run kan bẹ̀rù bá kan bẹ̀rù àwọ tó bá jìnà bẹ̀rù ọlọ́run pẹ̀lú tó ń sọ ń ṣe àlọ́bádà lùkìyàmọ̀ àjọ ọmọ lọ yanjú ẹ̀ so èmi ò pé yíò ká mọ́ ṣe kí ni ẹ̀rẹ́ mẹ́rin ká lọ sílẹ̀ ìjàre ẹjá ara gbé yíò sẹ́gbẹ̀ kan àmáwọn náà ọlọ́run bá tún wọn tọ̀ yíò bá wá jòkó tí wọ́n ṣe báyìí wọ́n fa kíníkẹ̀ gùn wọ́n fa kíníkẹ̀ kéré yìí tó fi ń sọ wọ́n fa gùn wọ́n fa kéré wọ́n tí ẹ̀ wá practice ẹ̀ kárí tàbájú wá rí practical ṣe pé ah ẹni yìí sì wá ṣe ti ẹ̀dá wà láyé ọ̀kan nímọ̀ ni àbí ah, sáì mẹ́kọ̀ọ́ lára rẹ̀ ẹ̀kọ́ ta bá mú lára ti ẹ̀ láwọn náà mọ̀ wá láàmọ̀ wá lò so ẹ mẹ́jẹ̀ ká kọ̀ndẹ́mù àwọn náà káwọn náà mọ́tún kọ̀ndẹ́mù wọn so gbogbo ẹ gbọ́dọ̀ mọ́ láàárọ̀ láàárọ̀ ayanjú ọ̀rọ̀ náà nù tẹ̀síì láàárọ̀ ní gbogbo tí èèyàn máa ń ṣe láyé yìí nǹkan méjì ló máa ń kó sínú ìkbal àti kí ni ìdìbàl àwọn kan tẹ́wọ́ gbàtà àwọn kan ò sì ní bẹ́ẹ̀ ni a mọ́jẹ̀ ń gbọ́ rárá bó ti gbọ́dọ̀ máa rí nù ìgbáyé ó sì fi máa dùn náà nù tí èrò bá máa sí inú ẹ̀jú ìwé kọ́kàn gbogbo ẹ̀ góògó náà gbogbo ẹ̀ kọ́m kọ́m náà gbogbo ẹ̀ jòkóòjòkó náà gbogbo ẹ̀ àkò ní í ṣe àlọ́jọ́ ìkọ́rí góò àjọwà góò ẹjọ́ sídà ká góò ní ká sídà ní ẹgbẹ́ àwọn kọ̀kọ́ <laughs> yóò tó bá dúó kò kò dáa ó sọ wá sí ànábì àwọn èèyàn láti gbọ́ ọ̀rọ̀ yìí kí gbọ́lé kẹ́yà sílẹ̀ àwọn yóò máa tó yẹn pé ah, ẹ̀yin ò gbọ́ ilé ní igbó ìlàlàyé bẹ̀ ṣe bá ti sọ́ọ̀ náà ṣẹ́sì láwọn èèyàn tẹ́rí kan gbọ́ oríṣiríṣi kan yìí ẹlòmí ò kí àwọn ọgọ́lọ́pọ̀ ní òláǹfààní à ń kéwú àwọn èèyàn ní access sáwọn tíra kódà àwọn èèyàn ní access sáwọn àfá àti wa táwa gan gbọ́ ọ̀rọ̀ wọn pé àwọn àfá wa ní lókà àwọn àfá wa ní àbáwọn international àwọn àfá àwọn èèyàn mọ ọ̀rọ̀ ń dàrú so àwọn ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ máa ní àwọn clarification ṣe bá ní àwọn observation ìta ìgbọ̀rọ̀ sílẹ̀kùn yẹn lẹ́nìí kan mọ observation wa kan kó kan criticize wa so káwọn náà wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba gbà káwọn náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n ṣe gíní èyí tán bá sọ ìta bá rí pé ah, ọ̀rọ̀ yìí sì ní sense káṣe gíní lágbà ọlọ́mọdé àfún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ náà ẹja gba ẹni náà náà à ń gbọ́ ẹ bá lókè níyẹn hello Àríkùnmù sálàmù rahmatullahi wa barakatuh. Náà. Àṣà ẹ̀ fi ṣẹ́kà. Adúpẹ́ ọba rẹ̀. Ẹjọ́ta question kan sí fún Mùsùlùmí Mọ́ríkàs náà. Question náà dẹ̀ ní pé ó ní fídíò kan ta rí ń gbà kan. Ok. Wọ́n sọ pé pàtàkì àwọn lọ sí Fran. play along pẹ̀lú orúkọ kan tó ní káwọn ṣe àwọn ṣe hmm. ìgbà tí tọ́bẹ̀rẹ̀ sí àti Fatima àbí pẹ̀lú Hali báwọn ṣàpẹ́ along ṣàpáwọn sọ ogun kan tó fẹ́ gbọ́ pẹ̀lú ilé ìkọ́ṣọ́ kọ jáde ìṣẹ́ṣọ́ ṣe ń pẹ́ along ni àbí àwọn èèyàn ti gbéṣẹ́ fún wọn gangan ni ìyẹn ni bọ́tẹ́mi ní kí n béèrè lọ́wọ́ wọn hmm.

ọ̀rọ̀ yẹn ni mo ní pé kí n tún ọ̀dà Jazakumullahu khairan. Barakallahu fikum. Ọlọ́run jà fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ìwọ tó bá fún ní scholarship lọ sí Ìránù wọn fún olóríire o. Ọlọ́dákùn mẹ́jà ṣoríwú. Ọlọ́mọ́ sì jẹ́ káyé aburú ṣe wá o. Èé ṣe nǹkan oríire o. Ìbọ̀ wà bẹ̀, insha Allah. Náà, kí ló ṣẹlẹ̀? Ipò ìdán.

Àmì. Orí ọwọ́ láti gbogbo Islam bọ̀lẹ̀ aláwọ̀ ọ̀dọ̀ ní ìjà fún pẹ̀lú ògọ́rọ̀. Hmm, hmm. Orí pé gbogbo gọ́ọ̀sẹ̀ ń tá láti ìfisọ́ tó agídí inú àti ìṣọ́ ní ẹ̀. Tó. Ó ṣe ń bẹ̀rẹ̀ àwọn kọ́lọ́run sáà tó wá sọ sọ́nà. Àmín. Ọlọ́run ní gbogbo èròǹgbà ọlọ́run ní ọlọ́run ní gbogbo èròǹgbà. Àmín, jazakumullahu khairan. Barakallahu. Ọlọ́run bá sọ ilẹ̀ sùn. Láti sáàkí mo ti sọ̀rọ̀. Ó oh, máṣá Allah, ọlọ́run bá sọ ilẹ̀ sùn, barakallahu fikum. Ọ̀rọ̀ tí wọ́n pàkíyèsí wa yẹn, ẹ dákun, nínú ọ̀nà táwọn ṣí àfẹ́ fi mọ́ ṣiṣẹ́ jù. Àjọ̀wọ́, òun ni kán máa fáwọn ọmọ ní scholarship ẹ̀rí scholarship yẹn wọ́n nìkan wá kàwé ọ̀fẹ́ wá kéwú ọ̀fẹ́ wá ṣe kí níkan ọ̀fẹ́ kéwú lẹ́ẹ̀lẹ́ lọ ké wọ́n máa gbé nǹkan ní ìlé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹgbà ní òfúra o kéwú náà láwọn lọ ké wọ́n máa ṣe kí ní ẹdákun gbogbo ẹ̀yin ìyá wa tọ́lọ̀mbá ní ẹmọ gbọ́ wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tọ́lọ̀mbá ní ẹmọ Wa alaikumus salam wa rahmatullah. Naam. Amin àtàyínà barakallahu fikum. Ẹjọ́, àti èsì kan lè rí kọ́fẹ́ pé ìsí. Ókè sà. Ẹjọ́, a ní ìdí mọ́ lọ́lẹ̀ ìṣẹ́ àwọn ṣíyà, ìdí tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ilé ẹ̀yà àti gbogbo wọn jẹ́ oríṣiríṣi ẹ̀yà wọn hmm. alẹ́dì mọ́ knowledge hmm. ní wọn hmm. láti lè mọ ìgbàwó lọ bẹ̀rẹ̀ gangan látàrí ànàbí lọ ti wà ní àti ṣe láyé bàbá náà mi lọ mọ́ṣẹ́ bẹ̀rẹ̀ ní wà àmìdí mọ́ knowledge lóòrùn àwọn ọmọ ti wọ̀ àmìdí ìwé ẹ̀ láti kù láti gbọ́ bẹ̀rẹ̀ ní ìfọ́nkì sí ẹ̀ṣẹ̀ Uh, àmì o ìtẹ́ mìíràn lọ́nu ẹ̀zákùnlá iṣẹ́ ńlá ńláwá ni ọlọ́run ṣe rọrùn fún wa àwọn àfáàsúná pọ̀ tán ti ń gbọ́ mo sì mọ̀ pé àwọn mẹ́sẹ̀jì inú ọmọ dọ́dọ̀ gbogbo wọn náà nínú ibi tó yẹ káwọn àlùfáà wa bá wa ṣiṣẹ́ lé lórí náà nù àwọn ìwo ni ṣíà ń bo náà ti bẹ̀rẹ̀ kò sí iṣẹ́ yóò ṣe dáṣe èyí ò nìkan lásán àyèmáyé tí àwọn àfáà ti kọ́ pa ẹ̀ ẹni kí mo ń dárúkọ mìnájú súnmọ́tù nàbàwíyà kíra òun òní ẹ̀yìn gẹ́gẹ́ yóò ẹwà dúró lè ráì káà lábẹ́ discourse adúrù kamẹ́rẹ̀ rìn mú lábẹ́ gbọ́ òrà àsìkò lábẹ́ ní pọ̀ tí ẹ̀wọ̀n táwọn àǹfà kan bá ti sọ bí ẹnìkan ti bá mú bìkan ẹlòmí ò múrò mí inṣàlá wọn pàwọn àfà súnmọ́ ó ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ ibi bá fáwà náà lágbára mọ́ tó lásìkò tèmi ló pọ̀ ká ọmọ ń kéw

Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ máa o. Àpẹ́ntò. Alhamdulillah, adúgbẹ́ wọn. Ẹrẹ́ dáadáa. Adúgbẹ́ lọ́dọ̀ náà, alhamdulillah. Àpọ̀ rẹ̀ sí àbọ̀ kílẹ́fà tó ní o. Ó, marhaba, ẹ pẹ̀lẹ́ máa o. Ẹ kúrì. Alhamdulillah. Bàbá ọmọ dáadáa àti màdámù. Àlàáfíà ni adúgbẹ́ lọ́dọ̀ náà. Ọlọ́wọ́ pàdúrà. Àmín, àmín. Àmín, àmín, ẹ ṣe máa tẹ́lá. Ọlọ́wọ́ bá yí gbogbo, ọlọ́wọ́ bá yí ọkọ̀, ọlọ́wọ́ kò sí wọn lọ pẹ̀lú ọgbọ̀ ọlọ́wọ́. Ọlọ́run ó bá wa fi wọ́n mọ̀nà, kò ní kó sí wọn nú, tí ọlọ́wọ́ lè kó sẹ́dà nú, àmọ́ yóò bá wa fọwọ́ ba ẹ̀mí wọn kó yí ọkàn wọn padà. Àmín. Ẹ̀ Kàbá ti sọ, ànímọ̀ sọ pé kọ́lọ̀ kó tí yànnú, a máa ní kọ́lọ̀ bá wa kọwọ́ bá ọkàn rẹ̀ kó yí ọkàn rẹ̀ padà sí dáadáa. Ẹ̀rù. Bẹ́ẹ̀ni máa, jẹ́ sáàkọ́lọ́ láti. Àmì máa ṣe máa. Ọlọ́run sọ ilẹ̀ sọ ẹṣẹ́ gẹ̀mà, jẹ́ sáàkọ́lọ́ láti. Àwọn ìyẹ́jà ń kiri káàbọ̀. Ẹ

Ọgbọ́n hmm. lè gbé ibu wa lè bá náà ríwà ríwà ríwà rí kẹ́ndẹ́wò lẹ́ẹ̀kì dáwẹ̀ sí àdílẹ́sìn yìí ni. Ọjọ́ bí láàbùgbò ní. Láàbùrẹ̀ ká máa sára ẹlá àdàká máa gbọ́ ẹlọ́bẹ̀. Bẹ́ẹ̀ni o, níjọ Karbala. Níbo ìsáàmù ti fara mọ́ pé ká máa pẹ̀dá kan, ká máa orúkọ ẹ̀dá tẹ̀lú àdúrà. Hmm. Lẹ́yìn náà, gbogbo ẹ̀yà

ìkàtà ní lóde ní títà tó ṣe bá di ọ̀rọ̀ bá ìtàkù kàtàkì tó àpọ̀ àwọn tàbí wọ́n tẹ̀lé o. Allahu akbar. Gàzá àkúmọ̀ náà. Ó dàwọn àpapọ̀ náà láti ní ẹgbẹ́ bá bàtà máa ti jẹ́ Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe màrá ọlọ́ọ̀bà sọ ilé ẹ̀sọ́ lórí. Ó, mo lè ti wá mí ókè alákólè hàl jàmá mùsùlùmí ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ alọ́wọ́ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run le lè yé wa kí á dẹ̀ lè dúró tó bá tó yé wa kọ́lọ̀ jẹ́ ká tún lè dúró tì nígbà ọ̀rọ̀ máa ń wọn tán ó máa kú pé báwo ni wọ́n ti máa dúró tì bọ́ bí tọ́rọ̀ ti dé yìí ọ̀rọ̀ náà ti gba ká mójútó dáadáa mo rí kọ́mẹ́ǹtì kan ẹni náà sọ pé uh, Ustaz, welcome back. Please, Islam is a religion of peace. Don't come back again and cause problem among the Muslim Ummah. You are back, you are back again for Mudiru Mata. It's like there are benefits attached to this your Mudiru Mata for people's sympathy again, again. Let's fear Allah. Ọlọ́mọ́sàjá ni bẹ̀rù Ọlọ́run. Ìgbọ̀ wátà, ìgbọ̀, tẹ́gbọ́. Wàlékúmù sálàmù arákùtùlá. Ẹ̀kàlẹ́gà, ọ̀bá ń kàdúná. Ẹkù ọmọ ìṣẹ́. Máṣàlá, bárakàlá bígùn. Àrí alhamdulillah alábíà ni àwọn ìyẹ́ kan kí mi látàárọ̀ ní ẹjá dá sí ètò gẹ́gẹ́ ní ẹjí kí ìgbàmá.

kí bí àgbèrè ní àwọn àpọ̀ ọmọ sí àtúgbà àpáṣú náà lápapọ̀. Hmm. Torí tọ́pẹ̀ ráyè ọkọ̀ tí wọ́n ń dá náà ní ìpínlẹ̀ iṣẹ́ ní gbogbo àwọn tí bá ń búṣọ̀ àbà hmm. àtàrà sí àná tí máa ń jáde. Irú rẹ̀ ní àgbẹ́bẹ̀ tí ti ń lọ ní ọ̀dọ̀ wa nígbà yìí. Hmm. Lẹ́nu tí mo mọ̀ dáadáa ni Yorùbá níyàwó rẹ̀ ọmọ ọ̀dàdẹ́ ń bẹ ọmọ ọmọ sórí rẹ̀ gbígbé. Abẹ́rẹ́ káwọn arábàdàn bínú Òótọ́ ni mo ń sọ fún yín ẹ̀rí pọ̀ lọ́wọ́ àti so aburú gbà ni. Ṣé wá rí wọ́n ti sọ́ṣọ́ àwọn èèyàn ní Nọ́ọ̀tì nígbà yẹn náà láti máa rán wọn lọ ìráàmù yìí. Ọ̀rọ̀ tí mo sọ́ndọ̀kì ní àná nígbà tí kàwó ń sọ pé wọ́n ti rẹ̀ wọ́n ní ìrìn àtàwọn lọ sí ìráàmù kí ni wọ́n sọ nípa buhari àwọn ní ayé tó ń mú wọn ní tí wọ́n fẹ́ làwọn sọ ah, kò sí lẹ́rù ọlọ́run láàrin ẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ni kódà ó ṣe torí ẹ̀ ní ara rẹ̀ kó ló làákù ọ̀làọ̀ká náà múra lànà mi sọ láti wá gbé sí àwọn ilé kéèyàn tó wá larun kọ́ sọ gbogbo ẹ̀ tó wá kórìíra sí à Ojú náà. Àjẹ́gbẹ̀rẹ̀ náà ló kórìíra wọ́n ìyá wà láyé àti nǹkan ṣe ọ̀rọ̀ gidi o hmm. nínú wípé àwọn iṣẹ́ náà àwọn náà ni wọ́n bú àwọn ìyàwó àìṣà hmm. àwọn kí àwọn ń bẹ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá ń kà á ẹgbẹ́ wọn lọ́tọ̀ o hmm. wọ́n ń padà bọ̀ wá Ìjọ́ àti ìfin pé àti èsí àwọn èèyàn wa náà ní pé tí mò sí wà rẹ̀ bá tẹ̀lẹ̀, hmm. ọdún àbáàmù mi jọ ṣẹlẹ̀, ọpẹ́ tí mò sí máa sọ. Hmm. Ẹni tí ọmọ ọwọ́ mẹ́sẹ̀ ní máa kàn. Hmm ẹwọ orúkọ àdájà yìí fẹ́ẹ̀rù nígbà àwọn sọ́jà wọn àtàjì ọlọ́run àtàjì ẹ̀ bá wọn láì àbí àtàjì ẹ̀ Ojú wọn oríta mẹ́rin ibi tó ti máa wá kí ọmọ aláàmọ́ kọ́kọ́ wà gbé kọ́kọ́ lọ́wọ́ aláàmọ́ wọ́n jù oòrùn sálẹ̀ ohun. Àmì oòrùn, àmì oòrùn. Àbúrú bí sí àti bí ogun gbẹ́ni tó wá tọ́ ìtò ẹni tó bá kó ẹni tó bá kó rẹ̀ ajá àmì ló kó ìlà hmm. àdúgbò owó ẹni bẹ́ẹ̀ lọ àrùkù ọ̀rọ̀ rẹ̀ kọ́ lọ́rẹ̀ wò bá ọ̀rọ̀ burúkú bá nípa hmm, hmm. ṣé àjọ ẹgbẹ́ ṣé ṣé àti àlúyé àti ṣé àti torí kí ní àwọn fẹ́ sí gbogbo ara wọn gbogbo aláta sàábé gbọ́ gbogbo àwọn sàábé mẹ́rẹ̀ ní pé lórí àbúrú gbogbo alágbà ń bọ̀ àmọ́ tẹ́ẹ̀ bá máa wó àwọn tí àwọn jáde àfáà gbogbo àwọn àfáàsú náà wọ́n hmm. wọn náà ní wọ́n máa takò àdíjì ànábì mọ́mọ́ sọ́rọ̀ láàrin àṣọ́lá wọ́n máa níkẹ̀lẹ̀ àwọn fẹ́ ìgbéjọba ti bá làákà inú wọn mú òun làwọn òun làwọn òtẹ̀lé hmm. Àmì àmì. Àwọn alámọ tó bí wá ní Kàdúnà ìṣèkì wọ́n dárí àwọn hmm. ilé wọn fẹ́gbẹ́ ní àdúgbò wọn ni hmm. gbogbo ẹjọ́ bá mọ̀ bẹ̀rẹ̀ wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀. Hmm. Ọlọ́ àdáàlọ́bá apá náà dẹ́gbẹ̀ mẹ́rẹ́ nítorí pé gbogbo ṣẹ́ ti ọ̀nà gbogbo ẹjọ́ wá tí mọ́ sọ àwọn ẹlẹ́bọ̀ ni. Ẹlẹ́bọ̀ ni pọ́nbẹ́rẹ́. Ọlọ́ àdáàlọ́bá apá náà dẹ́gbẹ̀ Wàlékún sọ́lá ìdákun lágbàbá kàdúnà ọlọ́wà sáyé náà sọ́rọ̀ bárakàláwà ikùn. Dáàb ẹjí sáré fún ọ̀rọ̀ yìí ní àlàyé díẹ̀. Ọ̀rọ̀ tí mo lẹ́nìkan sọ lẹ́ẹ̀kan ẹni ó kọ kọ́mẹ́ntì ẹ̀nà jí mọ̀rá iná or something like that. Ọlọ́run tí ó sàlékún rárá fún wa. Kọ́lọ̀ ti sàlékún àgbóyé fún gbogbo wa náà. Ayé ẹ̀kọ́. Gbólóhùn yìí tẹ́nì náà sọ pé, ọjọ́ kí ni wọ́n pé welcome back, ẹ ṣe gbẹ́ ti ẹ̀ kí pẹ̀lú mo ti dé láti last week kọ́ mo ti dé ní ti mo ti dé so kí láti ah, ìmúra ti mí àbí <laughs> ti dé tàbí ní tí ṣe fún wa ẹni náà ni bí a ń dá confusion kan àbá ń dá kankan kí mo jẹ́ wọn kankan yìí tó ti ń náà ni ẹ̀ka rí pé nǹkan kò sí kan lọ ọ̀rọ̀ ni lẹ́nu ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kọ́mẹ́ǹtì ni

oníkálukú ẹ fi wálẹ̀ láàyè wa wàhálà tí àwọn ṣíà dálẹ̀ ní ilẹ̀ haúsá olóńlọ èdè níta sáà sí ìrírí tí wọ́n rẹ́ gbérú ẹ̀wà kẹwàá ní kádákẹ́ àwọn òmọrú yìí nínú Islam so àwọn tó ń gbérú àkídà mọ́ ṣépè láwùbákìrì mọ́ ṣépè lé Umar mọ́ wa Aisha káwà gbérú yìí wọlé káwà náà wá di pé Islam wá lẹ Yorùbá àwa ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá àbúbákìrì àní Umar, àníyẹ́ ni kí sípè fún ọkọjá Usman, àníyẹ́ ni sípè fún ọkọjá ìyáláwa Aisha, àníyẹ́ ni sípè fún ọkọjá Muawiya. Níbi táwọn ṣe àbàdé èpè tán mọ́ ń gbé àwọn sọ̀hábá ṣe, Abubakar Umar. Wọ́n tún wọ́n gbà pé nínú káwọn tún fi lè súnmọ́ lọ́n dáadáa ni pé tó bá tún fẹ́ ṣe lánàtù lọ́yà lẹ́yìn túmọ̀ sí lórí ilẹ̀ tó lórí ilẹ̀ tó mọ́ ni wọ́n ní tún lọ tọ́ílẹ̀tì tó jẹ́ ààyè ẹ̀gbin ibẹ̀ ní kó ti máa lọ ṣépè fáwùbákiri àti Umar kó máa lọ sọ́mọ̀ pé la'natullahi ala Abi Bakr la'natullahi ala Umar la'natullahi ala ọlọ́gbàkùn polítì ní pé mò ń narẹ́ fi wọn káwọn èèyàn lè gbọ́ yé ni tọ́jọ́rù kan ẹni káwọ́ fàyè lẹ̀ kó wọlé sílẹ̀ Yorùbá àbá ẹ má bínú sáà kò sáyè so wà ní gbarú ẹ̀ àṣàlẹ́kùn dáadáa fún wa so ọ̀rọ̀ títí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó clear ni irú ọ̀rọ̀ yìí àwọn tó sọ ní àwúsá wọn sọ gbé wọn lọ́fírí àbá lọ́fírí ni wọ́n lọ́fírí gàgìdágì sọ kò lọ́fírí ọlọ́ọ̀tọ́rọ̀ rẹ̀ dínà ló dì ẹ̀ kí lórúkọ ẹ sọ àbìdàbárí náà ti sọ ti ẹ̀ náà olóò lọ́fírí so tí lẹ́yìn bá náà ẹ̀kẹ́ ní ma sọ kókẹ̀ ma lọ́fírí bẹ́ àwa náà ma sọ ti wá so èèyàn kò ní sọ̀rọ̀kúsọ kó wá lọ́fírí irọ́ kó bá ti sọ̀rọ̀kúsọ ò ní lọ́fírí wá gba èsì ọ̀rọ̀ ò ní lọ́fírí yẹn ni pé wà gbèsè ọ̀rọ̀

ọlọ́pọ̀tà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́pọ̀ fi ọ̀rọ̀ Islam ọlọ́pọ̀ tó fi kọ̀ọ̀kan wa so ọlọ́pọ̀tà sàlékún lára fún wa insha Allah ta'ala àwọn ẹ̀wò làwọn ṣíà ìbò náà ṣe bẹ̀rẹ̀ ìbò lọ́rọ̀ wọn ti a tún lọ ṣe àwọn pẹ́pẹ́ burúkọ̀ kan so àwọn mí ò tún láwọn sẹ́kan ó tún ní ẹbá wa gbé àwọn àwọn tó ń pè ìjọmọ́ bínú àwọn àsìkò yíra àrímọ́lè gba kọlùmọ̀ 11 ló ti lò yìí tọ́mọ́ bínú èmi mo tún ní kíláàsì lálẹ́ ìbá ìbá tí ó sọ̀rọ̀ yìí mo yìí ní kíláàsì méjì lálẹ́ yìí so káàlì hàn pé àsìkò òun onímọ̀ onímọ̀ kó yẹ kí n bẹ̀rẹ̀ 10:30 ni mo tún sọ 11 11 mo tún ṣe rí 11:04 so àrílè gba kọlùmọ̀ àṣírílè continue àmọ́ ṣàlá bọ́lọ̀ ń bá ṣe fún alágbára mọ́ àwọn àkókò tó yẹ bá rí pé àsìkò fẹ́ free life látàrí ó sáré sọ nǹkan méjì mẹ́ta á tún wọlé padà amọ́jẹ́rí kí ni ṣíà yìí ó ti gba ìfura èyí ló ṣe kéde tí ń bẹ ní ẹ̀pẹ́ ìgbà tó ló mọ̀ sọ̀rọ̀ ní fídíò rẹ̀ kan tán sẹ́ẹ̀tì nígbà tí mo bẹ̀ ní mọ́ká nígbà tí máa wo tẹ́lá nígbà tó bó ṣe ń sọ̀rọ̀ àbúbákìrì ó sì sọ àbúbákìrì lẹ́ni tó jàǹbá fátímọ̀ mànábì lórí ọ̀rọ̀ ogún tí fátímọ̀ béèrè lọ́wọ́ àbúbákìrì tábúbákìrì sọ pé ànábì ti sọ báwọn kó tó kú ipe àwọn ànábì ọlọ́run tán bá fi ilẹ̀ ẹ́ sàárà ni kìí sogún tó mọ́ mọ́ ń jẹ sàárà ní gbogbo mùsùlùmí ó bá ní irọ́ lọ́rọ̀ sọ ní parọ́ lè kílèmù ogún ológun alápàṣájọ́ ṣe fẹ́ máa kú olówó ṣíṣìm lélẹ́yìí so irú eléyìí ò lè rí bí wọlé lẹ̀ yóò bá fẹ́ wá ní ká mọ̀ wò kó sì mọ̀ lọ fún àábàdàn tẹ bá ti ń sọ èsì ó mọ̀ tẹ̀lé so ìdíjẹ́ sí ọ̀rọ̀ ṣe wà nú kí wá sáré sọ làpífà kan láàrin àwọn èèyàn ń sọ àwọn ọ̀rọ̀ kan pa èsì ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ ayúbẹ̀gọ́ni ẹni tí ọ̀rọ̀ ọ̀dọ́ náà láti kọ ayúbẹ̀gọ́ni ẹni tí wọ́n ti ọkọ̀ lo tọ́bíkì èsì ọ̀rọ̀ pẹ̀lú Yorùbá ni o ṣẹ̀rínú lárúbáwá àrọ́dù ní túmọ̀ àwọn àfáàfin lọ ọ̀dọ́ ti pẹ́ àmọ́ bí yóò tàájì kí ní èsì ọ̀rọ̀ lórí YouTube aláìkàwù ní 2016 or something like that ni mo ti rí èsì ọ̀rọ̀ àmọ́wárí ẹ́rìkẹ́ mọ́ àwọn ọ̀dọ́ àrígbó kè é ọ̀nà mọ̀ra èsì ọ̀rọ̀ gan lọ́rọ̀ tó wà bí sọ ọ̀rọ̀ ní máa ń bí èsì ayé ẹ̀kọ́ sọ ọlọ́mọdé àfọn alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ẹjá dúró báyìí ọlọ́mọdé àfọn alágbóyé wasalli lahum wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk insha wa rahmatullahi wa barakatuh